látàkùnrin fún náàbí ṣùgbọ́n fífà ìlànà sírìnà aláàdá jìnnìkọ̀ọ́ni ní muhammadu wàbí kọ́ọ̀lì máa ń ṣàrọ̀ àṣẹ̀rí. سنسمعه وعلى مقولته لا سني لا تخذبونا بشذوذ فإننا سرنا على نهج قليل محمد وبقول ما شرع شريعة نسله وعلى من كريمة لا وعلى مقولته لكريمة نعتدي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúwà pẹ́ fún ọlọ́mọba. Alhamdulillah. Ọlọ́mọba ìlú ṣe pé òun náà ló ní ọpẹ́. Ọlọ́mọba yìí òun náà ló ṣe ní àti ẹ̀yin ní Mùsùlùmí. Èyí tó pé òun náà ló jẹ́ oore èyí tí ó ga jù tí ọlọ́mọba máa ń ṣe fún àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni tiẹ̀. Ọlọ́mọba wa ṣe fún èmi àti ẹ̀yin náà tí a wà níkàlẹ̀ yìí adúgbẹ́ fún ọlọ́run ọba ní orí eléyìí àdáwò tí máa ń káyà dé ọjọ́ pé òjẹ́ mùsùlùmí máa ọlọ́mọ ẹgbẹ́ tẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa. àmín. àwọn abẹ lọ́run kí ọlọ́run bá kó pa wá ní mùsùlùmí. kí ọlọ́run bá kó jẹ́ ní mùsùlùmí. kọ́lọ́run kó wá jẹ́ ká jẹ́ ní àjọyọ̀ pẹ̀lú sábàbí Islam. àmín. lẹ́yìn wá gbà náà adúgbẹ́ fún ọlọ́run ọba lórí ṣíṣẹ́kù tí ọlọ́run ọba ṣẹ́wàkù sórílẹ̀ ìrẹ́ pé ọlọ́run bá sọ wa láti àná títí lónìí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ń sọ wa bọ̀ wá agbẹ́fọ́lọ́run ọba ní orí eléyìí àwọn abẹ́lọ́run ọba lórí ààbò náà lórí ìṣọ́ náà lórí ìṣẹ́kù náà lọ́run ọba kó ṣe ní nǹkan tí a ti dé ní àdìjọ́ náà tí ọlọ́run má ṣe ní nǹkan tí a fi wọ̀nyí náà àwọn abẹ́lọ́run ọba fún ìbára wa sọ̀rọ̀ títí òní tí ọlọ́run ọba kó ṣe ní

èyí ọlọ́run ọba tó sọ fún wa lánàá òun náà ni láti inú àyà 19 òun náà ni ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ti bá wa sọ̀rọ̀ nínú Suratul Mu'minun ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ nínú Suratul Mu'minun ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ nínú àyà 19 àyà 19 ọlọ́run ọba bẹ̀rẹ̀ sí ní ọlọ́run rẹ̀ ga ó ní òjò tí ń sọ̀kalẹ̀ láti sánmà bọ́ sí orí ilẹ̀ ẹlẹ́ ọlọ́run bá ní àwa ní àrùn máa jẹ́ kó máa dàgbàlagbà àwa là ń jẹ́ kó ṣẹlẹ̀ àwa là ń dá látara òjò náà àwọn oko tẹ́ nǹkan sí tẹ́jẹ́ àwọn oko náà yóò máa jẹ́ àǹfààní fún yín ọlọ́run ní àwa là ń dá náà. wàhálà bí lakùn fìhà. ọlọ́ni mi nà kí ìlú wa àná ọlọ́run ọba ní àwọn oko èyí tó yẹ pé ó ní igi làbídùn nínú àwọn ọlọ́run ọba la dá síbẹ̀ èyí tó ní èso gírèpù nínú ọlọ́ni àwọn ọlọ́run ọba la síbẹ̀ ọlọ́wà ni làkún fi àfàwà kí àfàwà kí wù kẹ́sì ọ̀tún wà ní ìrà àtàkùlù ní wa ń bẹ fẹ́yìn ènìyàn látara oko ta ní kọ́ máa wù fún ọlọ́ni ẹ wá rí àwọn èso tọ́pọ̀ ẹ̀rí jẹ látara oko náà ọlọ́ni wà mí àà oko náà ọlọ́ni látara rẹ̀ náà lẹ́nu ti jẹ náà. وشجرة تخرج من دور ọlọ́ni àwọn èso dáadáa dára òkú náà ẹ̀ ń jẹ ń bẹ̀ lẹ́yìn àwọn ọlọ́run ọba àtúwájẹ́ kó máa wù igi kan ọlọ́run bá ní igi wo ibo ló ti ń jáde ọlọ́ni dákùrù jù igi náà ó wù jáde láti òkè sínà òun náà igi náà ló ti wù تنبت في الدون وصبر للآكلين ọlọ́ni oko náà ọlọ́ni ìgbàdá igi náà ọlọ́run ọba tí bá fẹ́ wù jáde ó ti ní àwọn nǹkan para kan nínú tí ó máa wù jáde fún àwọn ọmọ ènìyàn náà ní zaitun yóò wù igi yóò wù nǹkan dáa lè máa fi para ọlọ́run bá ní zaitun náà máa wù ú nǹkan ló jẹ́ pé a máa fi omi ọbẹ̀ ká máa ṣe jẹ́ yóòdà ìjẹ́jẹ́ a máa lò bí òróró láti lè fi ṣe omi ọbẹ̀ fáwọn tó bá fẹ́ máa jẹ́ ọlọ́run bá ní méjèèjì òun náà ni ó jẹ́ ìtọ́lẹ́ pé ó wúlò fún un. wàyí làlákún fílẹ̀ àmì àmì làmìlẹ́rán. lẹ́yìn ìgbà tó bá dá igi alálùbáríkà igi tó ẹ igi alálùbáríkà nìyí. tí ń ṣe zaituna lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ṣàlàyé ẹ̀tàn ọlọ́run ọba tó wá fẹ́ ṣàlàyé fún wa ọlọ́ni wa inna lakum fil àmìlà la ọlọ́run ọba ní ẹ̀kí ń sọ fún yín nípasẹ̀ àwọn ẹran tá a dá sórílẹ̀ ayé ọlọ́run ní ibùrọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àríwòye ń bẹ nípa àwọn kan àdá tó já wọn náà. lòmí kí kún mi ma fi òtò nìyà. ọlọ́ni àwọn adábà náà àwọn ọlọ́run ọba la sọ́dí rọrùn táà fún yín mu látara wọn fi ìdí bẹ dábà náà tó jẹ́ àwọn wàrà ọlọ́ni ẹ̀rí wàrà ọmọ jáde ń tẹ́yìn náà wà máa mú ọlọ́yìn àwọn alájẹ́ kó máa jáde bẹ́ẹ̀. Wàlákún fi àmàdà fi òkè sí ọ̀tún wàmí àtàkùlò. Ọlọ́ni àìmọye àwọn àǹfààní tún bẹ lára dábà. Àìmọye àǹfààní Ọlọ́run wa ni wà mí ní á nínú àwọn àǹfààní nínú àwọn dábà yẹn náà táàkùn náà àwọn tẹ́ ń jẹ ó tún wà ń bẹ̀ àwọn tẹ́ ń gùn ó wà ń bẹ̀ àwọn tẹ́ ń gbé ẹrù ó wà ń bẹ̀ oríṣi àwọn kan àwọn dábàá ìwúlò fún yín lórí ọlọ́run bá ní kẹrin máa mọ̀ ọlọ́run náà. wà á rẹ̀ yá wà ìfúnlẹ̀ kẹtọ̀ ìmọ̀ló. ọlọ́run ní lórí àwọn dábàá yìí àti lórí ọkọ̀ ojú omi òun náà ni wọ́n máa gbé ẹ̀yìn náà sí tẹ́yìn náà máa jẹ́ pé ẹgbẹ́ travel ọ̀dún tó jìnà ẹwà gùn kan ní àwọn dábà yóò máa gbé lọ ìlú tó jìnà ọkọ̀ ojú omi olóòtú máa gbé lọ ìlú tó jìnà ọlọ́mọ rẹ̀ kẹ́ máa dúpẹ́ fọ́lọ́ ọ̀bálátàrí lé. ولقد أرسلنا àwọn ọlọ́run ọba àti òjíṣẹ́ alákọ̀ọ́kọ́ ọlọ́run ni ara sí àwọn ènìyàn rẹ̀ ọlọ́run afẹ́sọ̀ máa ké báwo ni inú òdìdí jẹ́ fún àwọn ènìyàn rẹ̀ báwo làwọn ènìyàn rẹ̀ ti dá lóhùn. ọlọ́run ni kẹ́ ẹ jọ́sìn fún òun nìkan ni kẹ́ ẹ jọ́sìn fún ẹ má mú nǹkan kan mí pọ̀ mọ́ ọlọ́run nítorí pé kò sí ọlọ́run ọba mí kò sí ọlọ́run ọba mí tó yàtọ̀ sọlọ́run ọlọ́run ẹyọ kan ṣoṣo náà nígbẹ́ ló sọ bẹ́ẹ̀ fún wọn. abala tàtàkó ní wá sọ fún wa wípé ẹ̀yin èèyàn mi ó yẹ kẹ́ ẹ páyà ọlọ́run ọba ni ó yẹ kẹ́ ẹ bẹ̀rù ọlọ́run ọba ni inú sọ fún wa. فقال الملأ الذين كفروا من قومه ọlọ́ni àwọn èèyàn kan tí wọ́n jẹ́ àwọn olórí tí wọ́n ti jẹ́ lóde kèfèrí ọlọ́ni wọ́n wá ń sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀lẹ nínú wọn nínú àwọn èèyàn tó kù àwọn olórí wọ́n sọ fún àwọn tó jẹ́ ọ̀lẹ nínú wọn. àgbà wọ́n nínú ùtí ń pè yìí ẹ dáadáa kèé sẹ́ni kankan ju abara lọ bí irú yín abara lásán ni núhù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a jẹ́ abara náà. Yòrídù àyìn yàtàfà sọ̀rọ̀ àlẹ́kùn. Núhù díẹ̀ wò yẹn o, èròǹgbà rẹ̀ ni wípé ó fẹ́ jẹ́ ẹni tí ó máa dọ́lá lé yín lórí, òun ló fi fẹ́ sọ pé òun jẹ́ èròǹṣẹ́ ọlọ́run. ولو شاء الله لأنزل ملائكة wọ́n á ń gbẹ́ pé ọlọ́run ọba fẹ́ tó rán ẹ̀dá sórí sórí ilẹ̀ ẹlẹ̀ ẹjọ́ ọba ọ̀ràn òun náà ni àwọn ọlọ́run rán. ha wọ́n ní gbogbo nǹkan tí lóhùn sọ yìí àti ìgbọ̀rú ẹ̀ nìkẹ́lì kan jáde kọ́ máa pe ara rẹ̀ lójíṣẹ́ lọ́dọ̀ àbàbà wa tó jẹ́ ní àkọ́kọ́ náà nìkan lọ. náà èdè ti pé àlìjẹ̀nù ti ń jà láàmù ti ń bẹ lára rẹ̀ náà. fatara basu mi àtàrí. wọ́n ní ẹgbẹ́gbà fún ẹ̀ka fílẹ̀ ẹ̀yà ajá máa wòye nípa ọ̀rọ̀ rẹ̀ tí ó fi dìgbà kan tí ó bí àwọn àti gbogbo yín pé wèrè ń bẹ lára rẹ̀ tó tọ́. ọ̀la ní Yúrù wá sọ bá pé ìwọ ọlọ́run ọba ràn pẹ̀lú wípé nítorí wípé àwọn èèyàn yìí ó wọ́n ti jẹ́ ẹ̀dọ́dẹ pé ó pè mí ní onírọ́. Orí àyà yìí náà ni Adé ní àná. Orí àná ni a ti bẹ̀rẹ̀ tẹ̀sílì ní òní. Àbẹ̀lọ́ kí ọlọ́run kó yé ní tẹ̀sílì ní òní ọ̀run pé ní àti ẹ̀yìn náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأوحينا إليه أن اثني الفلك بأعيننا بأعيننا ووعينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣe àlàyé fún wa ní òní nípa alákọ̀ọ́kọ́ òjíṣẹ́ tí ọlọ́run ọba kọ́kọ́ rán sórílẹ̀ ayé òun náà ni Núhù ọlọ́run ọba rán sórílẹ̀ ayé ó jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ kí ló wá sọ fáwọn ènìyàn ìmọ̀ ọlọ́run ọba lẹ́yọ kan olówó sọ fáwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ àwọn afẹ́sìn wọ́n jẹ́ àyàn bá gba ẹ̀sìn lónìí ìlú ẹ̀ka máa kọ́kọ́ fi wọn náà ni pé tàwọn fi ń lọ báwo lèyìn ó ti mọ ọlọ́run lẹ́yọ kan tí ó fún ọgbogbo títẹ̀ lórílẹ̀ ayé pátá yányán ọlọ́run nìkan ní ṣe kò tó nìkan ti bá ṣe tí a bá ti nígbàgbọ́ tán yányán ìgbà náà ni ó wà jẹ́ pé àwọn iṣẹ́ ìbáàdà ìrẹ́jẹ̀ wa máa ṣe kù so ìnígbàgbọ́ òun náà lọ́kọ́ ṣáájú ló jẹ́ pé nínú ṣáádà wa ẹ bá kọ́ bẹ́ẹ̀ di mùsùlùmí èyí ó sọ náà ni pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah mo nígbàgbọ́ pé ọlọ́run ọba yìí ó ọba kan ṣoṣo ni òjíṣẹ́ tọ́lọ́ bá wá rántí ẹni ẹ̀ yóò gbà pé mo gba òjíṣẹ́ náà gbọ́ torí pé mọ́ni ẹ̀ lóun ìgbàgbọ́ sọ́lọ́run tọ́lọ́wọ́n ọ̀gbọ̀n òjíṣẹ́ gbọ́ wípé iṣẹ́ tó lẹ́yìn kò ní lè ṣe wù sórí táwọn ọ̀dẹ́jà àwọn ànábì ọlọ́run ọba máa ń pa àwọn èèyàn jù ní pé ẹ kọ́kọ́ mọ ọlọ́run lẹ́yọ kan náà torí pé tó wà nínú ròrí àwọn ọmọ ènìyàn òun náà ni pé òòṣà tí wọ́n ń sìn àwọn yẹn pé ọlọ́run ni òun ní lórílẹ̀ ayé àwọn yẹn máa tàbí ti ẹ̀ sí nǹkan ìtẹ́sán ọkọ̀ wá pè wá sí ni pé gbogbo ní láyé pátáyányá ẹ̀dá máa tàbí ti ẹ̀ sí òun náà ni ọlọ́run so iṣẹ́ àwọn tí wọ́n já àwọn ànábì ọlọ́run tó ṣáájú yẹn òun ló wà very very important ní gbogbo iṣẹ́ tòmínà ẹ̀ bá ń kírun títú lọ ṣẹbọ ó ń kírun ó tún wá lọ ṣẹbọ irú yẹn ọlọ́run bò nígbà lọ́wọ́ ẹ̀ oyinlaye aṣirata alaya abatọ́nà amaluka. ọ̀nà amaluka ọ̀là ọbẹ̀ làyín aṣirata tó bá lọ da nǹkan ní ìpọ̀mọ́ ọlọ́run ọba. ọ̀nà amaluka. iṣẹ́ rẹ tó ń ṣe yọ ọ́ bàjẹ́. wàlá tẹ́kùn náà nínú ìṣèlérí.

tá a bá ti nígbàgbọ́ ilé rẹ báwọn ànábí ọlọ́run bá ti pe àwọn tó ṣáájú lọ náà àti ní ẹ̀sìn tó dúró nìyẹn á máa mọ̀ ikú lé lórí ṣùgbọ́n àwọn tí nú wù pé gẹ́gẹ́ bọ́lọ́run bá ti ṣàlàyé fún wa àwọn lọ mú àwọn nǹkan kan wá alákọ̀ọ́kọ́ nǹkan tí wọ́n mú wa ní ike lúwù tó wáyìí èèyàn ni látara bẹ́ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n má gbà fún lúwù torí pé èèyàn ni ẹlẹ́ẹ̀kejì ó fẹ́ máa jẹ́ ẹni fẹ́ máa jẹ́ ọ̀gá láwọn lórí ni wọ́n tún wọn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní wèrè tún dáa mú so látara bẹ́ẹ̀ àwọn èèyàn yìí wá kọ́ wọn ọgbà fún wọn kù ẹgbẹ́ bá ṣàlàyé fún wa lánàá ó dẹ̀ pè wọ́n fún nine hundred and fifty years wọn wà á gbọ́ lẹ́yìn wá gbà náà ó wá ṣàdúrà ìgbé ìwọ ọlọ́run ọba. انظرني بما كذبون قال رب انظرني بما كذبون àdúrà tó ṣe ní ọlọ́run ọba ó mú wá ní mufasol mi nínú ṣọ́ọ̀tù kọ́mọ́t ọlọ́run ní fádà á ọlọ́run ọba ní Nuhu ṣe àdúrà sọlọ́run ọ wá ní èmi o mo jẹ́ ẹni tó yẹ pé mọ̀gìlúùbù ẹni tí àwọn kèfèrí ti lágbára jùlọ ọbẹ̀ fọlọ́run òkèkè sọ bẹ́ẹ̀ pé àwọn kèfèrí yìí o wọ́n ti lágbára jù òun lọ òun ti bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ò gbọ́ wọn ti lágbára jù lọ ìwọ ọlọ́run ọwọ́ á ní tàǹpẹ́sì ìwọ ọlọ́run ọba ṣèrànlọ́wọ́ ọlọ́run abẹ́ níbi wa ni rọ́bì sùnmi ọlọ́run ràn mí lọ́wọ́ bí máa kàdà fún mi. ọ̀la rọ́bì sùnmi bí máa kàdà fún mi. ó ní ìwọ ọlọ́run ọba ràn mí lọ́wọ́ pẹ̀lú gbé mi ti pè mí ní onírọ́ bàbọ́sàdúrà ìtàn ọlọ́run bá wa gbàdúrà rẹ̀ ọlọ́run bá wa pa láṣẹ wípé yóò ṣe ọkọ̀ ojú omi ọlọ́run ọba kọ níbi òjúṣe ọkọ̀ ojú omi náà ọlọ́run ọba wá ní ọkọ̀ ojú omi tó ọbẹ̀ ṣe yìí ó máa gbé ìran kọ̀ọ̀kan yóò gbé ìran ẹranko yóò gbé síbẹ̀ àwọn ewé inú oko àwọn igi yóò kà igi ti pọ̀ lórílẹ̀ ìdókànnì ni wípé tí ọ̀pẹ máa ń bẹ lórílẹ̀ yóò mú méjì akọ àtàbò yóò gbé bẹ́ẹ̀ ọjọ́ náà bá para tẹ̀lé ẹranko náà yọ ọmọ méjì méjì akọ àtàbó yọ ọmọ kó bẹ̀ ẹ̀rọ kan yọ ọmọ kó wọn bẹ̀ so yọ ọmọ bí wọn ní akọ àtàbó akọ àtàbó yọ kàn fún wọn bẹ̀ ọlọ́mọ bẹ pa gbogbo ètò òkú ọlọ́mọ bẹ parí àwọn bá wá kúrò níbẹ̀ àwọn náà jẹ àwọn ẹranko yẹn tó tún wá bẹ̀rẹ̀ sí ní atákọ̀ àtàbó yẹn àwọn bẹ̀rẹ̀ sí lọ bí tó fẹ́ fún un bẹ̀ lọ́wọ́ ọlọ́run yẹn ọlọ́run ọba ló ń dá wọn bẹ́ẹ̀ tí ó tó bá ń rìn sí ọba bẹ́ẹ̀ fi palẹ̀ ayé rẹ̀ àwọn ẹranko àálẹ́mọ̀ wo pé wọn ọ̀sá àṣẹ lọ́hùn ṣe omi ò ní gbé mi lọ́nu wọn nínú òkú mi kú nù wọn tó bọ́lọ́ ọba ti kára nǹkan rẹ̀ nìyẹn sọ̀rọ̀ wọn bá ṣètò fún núhù yìí pé kó sọkò ojú omi tó bá ṣe tán ọlọ́ni ìran kọ̀ọ̀kan ìran kan lọ́wọ́ wọn bá dà tó jẹ́ àwọn ẹranko ni o àwọn arúgbìn ni o gbogbo bá rí ni o kọ̀ bá wọn ẹ̀yẹ náà ni o gbogbo yọ máa gbé wọn ní kí ni o méjì méjì akọ àtàbò yọ máa gbé wọn sínú ọkọ̀ ojú omi náà pa ní àṣẹ bẹ́ẹ̀ ọlọ́wọ́ sọ fún wa pé bá pa ní snail àwọn ọlọ́run ọba pàó àìná ilẹ̀ ì ọlọ́ni àwọn ọlọ́run ọba àwọn ará ń ṣe lọ bá núhù ìbàdá ara ń ṣe bá núhù a ní pé a ní sinna ìlú a ní ìwọ núhù ó ọkọ̀ ojú omi àní tí ọkọ̀ ojú omi bí áyúnì náà àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà òun náà ni pé ọba ń ṣàlàyé fún wa mẹ́ẹ̀ náà ni pé tọ́ ọba ti ń sọkò omi yẹn ojú àwọn ọlọ́wọ́n ọba kò ní kó lára ọkọ̀ ojú omi yẹn bá ti máa wo ọkọ̀ ojú omi yìí tá a bá ti ń wò káfẹ́ sọ fún ọba ti ní gbogbo nǹkan ọba ń wò kò ọba fẹ́ sọ fún ti ní àkàtì sí ọkọ̀ bó dẹ̀nu ti ṣe dáadáa àwọn ọlọ́run ọ̀nà tó gbà ṣe dáadáa ọlọ́run bá ti mọ òwúrè kò lójú wa báyìí sọ ọlọ́run bá ń ṣàlàyé fún nú láyé kínú ò lè bá a ti ka àlámọ̀rí nǹkan méjì àmì báyìí yìí náà máa wa. a máa sọ fún ọ pé a máa mú inspiration wá fún ọ a máa sọ fún ọ wípé báyìí ni ó gbé gbà báyìí ni ó gbé báyìí ni àbíká ẹ̀ jìbìrì nìṣẹ́ ọlọ́run ni a ṣe bẹ́ẹ̀ fún ọ̀nù kí ni ó lè bá a mọ̀ wípé ọlọ́run bá fẹ́ dúró ti òun láti sọ fún ojú omi náà náà. Fàyídá já àmúrùnà ọ̀bá ọ̀sán. Ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa ọlọ́ni nígbà tí àdéhùn dáwọ́ ọlọ́run ọba ṣe ọ̀nà amúrù náà ọ̀nà ni ìyá ọlọ́run ọba ọlọ́ni wá ìlà ajá nígbà tó bá dé ìyàwó ọlọ́run bó dìde gbà náà o ọlọ́run nígbà tí ìyá yẹn bá dé ìwọ núhù ọlọ́run fẹ́ wọ́nu núhù tí ìyá yẹn bá ti ń dé báyìí ìyá yẹn bá ti dé báyìí omi ọ̀rọ̀ a máa ṣẹ́kù sí ìdí ọ̀rọ̀ kan lẹ̀ ọlọ́run kí ni o. wọ́n bá tànú. ọlọ́run ní ìlà àbárọ̀ tànú ọlọ́run ọba tó wá ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn núhù kí wọ́n lè bá gbàgbọ́ kí ìrànlọ́wọ́ yẹn ti yí pé àtànúrù ni wọ́n ń pè ní ibi tí ti ṣe búrẹ́dì ibi tí ti ṣe búrẹ́dì wọ́n kò búrẹ́dì sí ẹ̀ tó máa jẹ́ óvùn tí wọ́n kó búrẹ́dì sínú ẹ̀ ìbẹ̀ náà tẹ̀lé kàmú tí wọ́n òjò bá tó bí wọ́n kọ́ fẹ́ bẹ̀rẹ̀ báyìí ọlọ́run ní inú ogun búrẹ́dì yẹn báyìí ibẹ̀ ló ló ti kọ́kọ́ sẹ́ jáde wọn ló bá ní ogun búrẹ́dì òtí má ti gbé omi ti sẹ́ jáde bẹ̀rẹ̀ ìyọ́ ọlọ́run bá ti fẹ́ sọ̀kan sí i ọ̀rọ̀ ni nígbà mẹ́bàá ní pé omi ti sẹ́ yọ níbi ogun búrẹ́dì ọlọ́run ní kí ni inú o àti ìgbà náà kàkọ́ kojú omi lẹ̀ ìjọ́ fún ọ tó bẹ̀rẹ̀ iṣẹ́ tá o yìí òun náà ní wípé omi ọ̀sẹ̀ jáde nínú rẹ̀ bá ti fẹ́ jáde nínú ẹ̀ báyìí tí wọ́n rí nígbà ní ọmọ ẹ̀sẹ̀ wà bẹ́ẹ̀ sì àwọn kẹfẹ́rí náà sì rí sẹ́jà nínú oven bread wọ́n fara gbà ọlọ́run kí ló wàá ṣe. àtúnlọ́kẹ́ bí yá mi kò lè ra ọjà ni wípé. máa fi kó sínú pásìlù máa fi kó sínú ọkọ̀ ojú omi yẹn adékèlì fi á máa fi kó sínú ọkọ̀ ojú omi yẹn mẹ̀kúnlẹ̀ ṣàwùjẹ́ máa mú akọ àtagbo tí ó máa jẹ́ méjì akọ àtagbo tí ó máa méjì gbogbo kàpánáyà yàrá yàtọ̀ sọ́mọ èèyàn sọ ọlọ́ni kọ́ máa akọ àtàbù akọ àtàbù ọlọ́run wa ní wà á lákà. wà á lákà ìlà máa ń alẹ́ ìlẹ̀ kọ́ òmìnir ní. ọlọ́run ní mọ́gbàgbé àwọn fámìlì rẹ náà o àwọn fámìlì rẹ kó wọn nú ẹ̀ àtàjà fa gẹ́gẹ́ bí ọ̀sán gba inú àbá. wọ́n ní káànà fi sẹ̀fínà ti tàmánúnà ìsànà so wọ́n ní nínú ọkọ̀ ojú omi yẹn Ibn Abbas ló sọ ní kàkà wọ́n ní gbé ọwà Ibn Abbas sọ pé ọwà nínú ọkọ̀ ojú omi yẹn èèyàn eighty olúwa ní ọkọ̀ ojú omi yẹn so wọ́n ní núhù bẹ́ẹ̀ ìgbé ìyàwó méjì nínú núhù ni ó tún ní ìyàwó mi ìyàtọ̀ sí ẹ̀kọ́ sẹ́yìn. ó dẹ̀ ní ọmọ mẹ́ta kankan jẹ́ sáàmù àti háàmù àti yáfìn so ọwà nú ẹ̀ sàlásù ní swati lahun ìyàwó àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀bẹ̀bẹ̀ ìyàwó àwọn ámù àti ámù àti yáfìn ọ̀bẹ̀bẹ̀ ìyàwó núù náà bẹ̀ẹ̀bẹ̀ tẹ̀bí ara alé tiẹ̀ wọ́n jẹ́ pẹ̀lú gbogbo àwọn àtìyàwó àtòun wọ́n jẹ́ mẹ́jọ. wàsínáàni wàsàbùwò na ìsáàna àwọn èèyàn tó kú tó wá gbà fún núù wọ́n wá jẹ́ seventy two so àwọn èèyàn tó ń bẹ ní ọkọ̀ ojú omi yẹn àwọn tó wá kú tó wá wà ní ọkọ̀ ojú omi olóòtú pé gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan ẹyẹ kìíní kan ni tó wáyé pé ìrìn ẹyẹ kan ni tẹ́gbẹ́ ìrìn ẹyẹ àtá ni yóò máa kọ àtàbó yóò gbé síbẹ̀ ẹ̀ẹ́rín ni yóò máa kọ àtàbó yóò gbé síbẹ̀ so gbogbo àwọn gbogbo tó bá rí kọjẹ́ igi máa nú gbóná àgbà àtàbọ̀lọ́ nìkan máa gbé bẹ̀. ọlọ́run bá ti bẹ̀rẹ̀ sẹ́nu ọlọ́run ṣùgbọ́n kó tó bẹ̀rẹ̀ ẹsẹ́ ó gbọ́dọ̀ pé ó mú bread kí ni omi jáde bẹ̀. ọlọ́run sọ ọlọ́run àtàwọn aráalé rẹ̀ ńlá máa ń sàbákọ̀ àlè ìlú ọlọ́run ní àyàfi àwọn tó ṣe wí àátẹ̀rì àlùkáwùlù yẹn ni pé àdìlá ìtẹ̀rì sábàkọ̀ àlè ó ti gba wájú nù kádàrà tí wọ́n pé àwọn òbòmí lọ ni ẹgbẹ́ nìkan lè kọjá kádàrà kò sí bó dídọ̀wọ̀n tó so kò sí bí wọ́n núhù bó ti fẹ́ pè wọ́n tó àwọn ẹyẹ ń tí wọn wọ́n ti gbà wípé ọlọ́wọ́n bá ti kádàrà wípé wọ́n ó omi lọ ni so kò sí bó ti fẹ́ pè wọ́n. so látara bẹ́ẹ̀ ẹgbẹ́ ìyàwó rẹ̀ kan àtúmọ̀ rẹ̀ táyọ̀ ń pè ní Canaan àwọn méjèèjì ọlọ́wọ́n bò ní kí wọ́n gbọ́ ìyàwó rẹ̀ gbọ́ tiẹ̀ ọmọ rẹ̀ tún ń sọ fọ́mọ rẹ̀ nígbà tí tí ìgbà tó mú bẹ́ẹ̀ ti sẹ́yọ jáde tán tó ní ṣe wọ́n máa bọ̀. ọlọ́wọ́ bá nínú ó pe ọmọ rẹ̀ nínú sọ́tù wood náà. wàkàlà bí máa zèrè ya bùrẹ̀ ya ń kàn mọ̀hánà. ọmọ rẹ̀ ńgbà náà ó kàn ra kan tó sẹ́kì ara tó dádúró ó dádúró sáàyè kan lọ́ra sẹ́kì dára rẹ̀ tó dádúró ó wá ní ìwọ ọmọ mi ó ní ìwọ ọmọ mi ò sì máa bọ̀ nǹkan ti délẹ̀ báyìí nǹkan máa àná. wàá jẹ́ ẹni tó ṣe wípé wàá gun ọkọ̀ ojú omi pẹ̀lú wa ọlọ́run bá ní nù ó sọ bẹ́ẹ̀ fún ọmọ rẹ̀ wípé kọ́mọ wọn wá jẹ́ ẹni pé yóò jẹ́ ẹni pé yóò gun ọkọ̀ ojú omi pẹ̀lú àwọn náà. wà látàkùn máa lè kà fèrè. ó wá ń ṣàlàyé fún pé ìwọ ọmọ mi wà látàkùn máa lè kà fèrè. wà pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n jẹ́ kèfèrí ọlọ́run bá ń ṣàlàyé fún abídùn ti ń sọ fún ọmọ rẹ̀ nìyẹn ní àyà 42 sọ́tò wood náà. Kọ̀ọ̀lá sàáwí ìlà jábà ìyá síbò ní èmi nàìjíríà. Ó wá ní sàáwí, ó ní bàbá mi, ẹ má dààmú ara yín. Ó ní òun máa lọ papamọ́, òun ó lọ kójọ síbi òkè kan yàásímù ní nàìjíríà. Òkè lẹ́yìn ti tó òkè tó yẹ pé ó lè dáàbò bo mi ní omi tó fẹ́ ṣẹlẹ̀ ó ti wò lókè yẹn ti ga tó tó lójú tí ẹ̀hún tó rí gé ìdí tó parí lè wà lórí òkè yìí tí omi ò lè dọ́dọ̀ òun òjò gbogbo yòó ti máa ń rọ̀ òjò gbogbo yòó ti máa ń rọ̀ láyé kò é ju ìdálé ògbé òkè lọ sí ní à kó tó tó wá rọ̀ kó tó wá dé òkè òun ògbé àbá òjòjọ bẹ́ẹ̀ náà. Ọ̀làlá bí Màlíyà ó mọ̀ àmúrè ńlá èyí bàbá rẹ̀ wá sọ fún pé kò sí ẹnìkan kan ló lè dáàbò bò yàn níbi ìyọ ọlọ́run ọba lónìí ilá máa ń rọ ìlà ààrẹ nìkan ló bá kàn wù tó wà omi dẹ̀ ṣe bẹ̀rù nìkan lọ́wọ́ kù tó bá wọ ọlọ́run nìkan wàhálà bẹ́ẹ̀ máa ó jù ọlọ́run bá fún wa pé bí wọ́n ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ibi omi dé òjò tó fẹ́ rọ̀ òjò tó gbé òjò tó gbé bí bọ́ọ̀lù rẹ kọjá pé kíni ó yọ lẹ́ẹ̀kan náà ni ó kẹ̀lé kíni ó álàtẹ̀ ìnáwó ó dẹ̀ méjèèjì ó ti rà ó ibi ó lòlò bí gàgàlà ni wọn òun ni òjò kí wọ́n máa sọ̀rọ̀ lọ́mọ́. Fàgánà mi là ìmọ̀gọ̀rọ̀ kí. Ẹni ta lórí òkè òkò dá lókè gẹ́gẹ́ so ìparí ọlọ́run ọba nìyẹn ọlọ́run ọba ní ìyọ́ rẹ̀ ọwá sábà ìfún pé ìwọ nú ó ti sọ fún lẹ̀ ìgbàdí ìsọ fún yẹn lẹ́gbẹ̀ẹ́ àwọn kan wà ní àwọn fámìlì rẹ̀ ilá máa sàbákọ̀ àlẹ́ yìí kọ́. ilá máa sàbákọ̀ àlẹ́ yìí lè kọ olùmíní wọn. ọ̀rọ̀ ni àwọn kan wà lẹ́gbẹ́ ọ̀rọ̀ ti gba wájú lé wọn lórí ọlọ́run ọba ti sọ pé àwọn eléyìí o wọ́n ó kù sínú pàrọ̀ omi ni ó ti gba wájú lé wọn lórí náà. ولا تخاطبني في الذين ظلموا ọlọ́run á wò pé nù nìyí ọlọ́run níbẹ̀ nù fẹ́ máa bẹ lọ́hùn bẹ́ẹ̀ bá àfa ti sọ àwọn àfọ́n tẹ̀sí wọ́n ní ìdúrà fẹ́ máa bẹ lọ́hùn bàtọ́ jó bẹ̀rẹ̀ sí irọ́ kan tó ti rí àmì kan yóò fẹ́ máa bẹ lọ́hùn sọ fún pé lọ́wọ́ rẹ̀ mi ò pé fẹ́ ṣe nìyẹn tí ọba tí wàá ẹ̀rẹ́ ìgbà mi wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa sọ pé ẹ bá ń na ọmọ ìdáadáa ṣé má tí wàá nà ojú yẹn wà pa kàràkàrà pé tó bá ń òun náà ti sọ láwọn èèyàn rẹ̀ ìgbé kí wọ́n kọ́lọ́ pa gbogbo ẹ̀rẹ́ yẹ́yẹ́ kọ́ mọ̀ jẹ́kùn ọlọ́run ọba. ọlọ́run ọba lára ọlọ́run ó ọmọ mi lára àwọn fámìlì mi náà lọ wà ó sọ pé àwọn là àwọn fámìlì mi náà. wàyí náwó àdàkàlẹ̀ ká pọ̀. sọ lára àwọn gbólóhùn tí ń sọ nìyẹn nígbà tí ọ ní àdéhùn ọlọ́run ọba àdéhùn òdodo sí. wàá ń ta àkàrò àgbèmí. wọ́n tún á kí ọlọ́run ọba oníwọ̀ ọlọ́run ọba wàá ń ta àkàrò àgbèmí ìwọlẹ́tọ́ mọ́ قال يا نوح إنه ليس لأهلك ó ní ọlọ́run ní pé ìwọ rẹ kò sínú àwọn ará alé rẹ ànàjínà tí ó là ọlọ́run ó wà lára alẹ́ sùn kò sínú àwọn ará alé rẹ tí ó là ọlọ́run bò kọ́ mọ́nà àwọn fámìlì rẹ tí ó là ọlọ́run bò sọ́wọ́ ọlọ́run bò kọ́ mọ́nà. ìnáwó wọ́n yóò kọ́ so ọlọ́run bá ń sàlàyé fún núhù pé tí omi bá ti wá ṣẹ́ jáde ọlọ́run ẹgbẹ́ núhù ó máa sọ àwọn kan jáde irú ẹ̀rù tó sọ yìí yóò máa sọ pé wọ́n ọlọ́run kàfi omi yẹn mo kàfẹ́ kó fún yẹn ni ọmọ ọba jẹ́ wọn nígbàgbọ́ báyìí kí wọ́n bá tún ti rómi yìí lọ́wọ́ ni wàhálà tó kọ́ síbi. wàhálà tó kọ́ síbi ní ìfìlẹ̀ dì náà tó làmú. ọlọ́run ni tí ìyá bá ti lè dé báyìí Tikini kí ni ẹ tẹ́ jáde báyìí tí wọn náà rí báyìí tó ń gbé àwọn èèyàn sí inú ẹ̀ báyìí ọlọ́ni wọn nù mí ìfẹ́ kó tó bá mi sọ kankan mọ́ o bílẹ̀ yìí náà sọ́là kò ní àjọ àmọ́ sọ pé nípa ọdún ti sàkóso àti mo ti fẹ́ parẹ́ kó ẹ̀dùn àmọ́ sọ ìgbé ìwọ lọ́n ò bá tún mọ́ ti dè kí tí omi bá tún lè gbẹ padà pé àwọn èèyàn sì tún lè nígbàgbọ́ ọlọ́ni ìfẹ́ kọ́ sọ bá mọ́ ọ̀rọ̀ ni má bá mi sọ ọ̀rọ̀ bá mọ́ o ọ̀rọ̀ má bá mi sọ iná ó mú gọ̀kùn ọ̀rọ̀ ni kò sí èméjì ibẹ̀ ọ̀rọ̀ ni wọ́n ẹni tá a máa tẹ̀lé sínú omi wọn. ọ̀rọ̀ ni a ti parí àwọn yẹn pé omi ni wọ́n bá lọ omi ni kú tí wọ́n jẹ ọlọ́ni a ti parí ẹ bẹ́ẹ̀ ọlọ́ni má bàa mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́ni sọ fún nínú bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ti bá nínú sọ̀rọ̀ nìyẹn kí ló tún adọ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́n sọ̀rọ̀ bá bínú kan ọlọ́ni ṣàlàyé fún pé ó ṣàlàyé fún tó kílẹ̀ dà kí àlámọ̀dé tó délẹ̀ ṣòkòyí bá jẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́n pé lágbára ti wá kú sínú omi. فإذا سويت أنت ومن معك على الفلك ọlọ́run ní wọn nú wà máa ma aka àtàwọn tó wà pẹ̀lú rẹ àti gbogbo nǹkan tó wà pẹ̀lú rẹ nígbà tẹ ẹ bá ti lọ akórajọ tẹ ẹ fi bọ́ sínú ọkọ̀ ojú omi tán ọlọ́run ní ọ̀wà sọgbólóhùn ọlọ́ni nígbà ìbá ti bọ́ sínú ọkọ̀ ojú omi tán núhù nígbà tí ó bá di wípé núhù fẹ́ kí ọkọ̀ ojú omi yẹn kó sí tó bá fẹ́ kí ọkọ̀ ojú sátúrú dáyà tí wọ́n. wàbọ́lá ó ọlọ́ni núhù sọ fún àwọn ènìyàn pé ìkàkú fi á. ọ̀rẹ́ ẹ máa wọnú ọkọ̀ ojú omi yẹn táyà bá ti wá wọnú ọkọ̀ ojú omi gbọ́dọ̀ tí wọ́n máa sọ ni pé bisimilahi majoro wà tí wọ́n bá ti ń gbé wọnú ọkọ̀ ojú omi ọ̀rọ̀ tí nú tí ó máa sọ àbí tí ó ní kí ẹnìkan kan náà bá bá ń ni pé wà bẹ̀rẹ̀ nǹkan ìdè yóò fi bẹ̀rẹ̀ nǹkan ní Islam ní pé kí ọ̀sán pé bismillah so bismillah òun náà ni ó máa ń kọ́kọ́ jẹ́ nǹkan lẹ́ pé èèyàn kọ̀ọ̀kan ṣe ẹ̀rùsọ́ bá bá fẹ́ gbẹ́sẹ̀ lé ibi ẹtí rẹ̀ báyọ̀ sọ pé bismillah nígbà tó bá tó wá dórí ẹ̀tàn ọlọ́run nígbà tó bá wá dórí ẹ̀tàn ọlọ́run kí lẹ́kọ̀ọ́ wájà. ọlọ́run ni wáyé nígbà tí wọ́n ìfẹ́ sà wá ìta àǹtà tí bàbá ti wà nú ẹ̀ gbogbo yìí ti wà nú ẹ̀ tọ́kọ̀ ojú omi ẹ̀dẹ́ ti wà ń bẹ̀ tán tẹ́fẹ́ máa lọ ọ̀rọ̀ ìgbó ló tẹ́wà. Fàkùnlé alhamdulillahi alladhi nàkàlù ìrẹ́kọ̀ orí zọ̀lì rí. ọ̀rọ̀ ni gbólóhùn tẹ́wà sọ ni pé alhamdulillahi alladhi nàjà mí ọba tó ṣe wípé òun lọ́lá wá lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jẹ́ abòsí ọlọ́ni gbólóhùn tẹ́ sọ nìyẹn pẹ̀lú àwọn adájẹ́ ti wá ọ̀tọ̀ ni lẹ́ni lánàá àdá àìdáwọ̀ sọ náà ní pé mímọ́ ni fọ́lọ́hún ọba tá a bá ti wà nú mọ́tò àbá wà lórí nǹkan kan na a bá ti dúró sẹ́yìn tá sábàtì wa dórí ẹ̀ tán á wà ní sọ́ọ̀lẹ̀ ní ìsàkà lọ́nà àdà wà máa kú ní láwùjọ rẹ̀. wà iná ìlà rọ́bì náà lámú kọ́sù. a ní ìwọ ọlọ́run ọba a dúpẹ́ fún ọ dẹ́gbẹ́ wọ́n lọ jẹ́ kí ní fún wa a lè da kọ̀ǹtúrò ọlọ́gbà kọ̀ǹtúrò rẹ̀. so a wà ní ìwọ ọlọ́run ọba agbàpọ̀dọ̀ ẹ̀ náà lápadà gbólóhùn tọ́lọ́ ọlọ́run á fún núhùn tiẹ̀ yìí pé gbólóhùn tó wọ́n sọ nígbà tó bá ti dórí ọkọ̀ tán ó ní pé alhamdulillah. ọlọ́run ní gbólóhùn tí ó sọ yẹn pé ọpẹ́ ni fọ́lọ́run ọba ọba ló ṣe wípé òun lọ́lá wà kúrò lọ́wọ́ àwọn èèyàn alágbòsí náà fẹ́ parẹ́ ṣùgbọ́n tó wọ́n sọ nìyẹn tábàtútù wa ń lọ ọlọ́run kọ́ wa ṣàdúrà وقل رب أنزلني منزلا مباركا ọlọ́ni àdúrà kejì tí ó ṣe àdúrà ilé náà àwa náà lè máa ṣe ọlọ́ni àdúrà tí ó ṣe nígbà tí ẹ bá wà nù bìkan lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́ máa gbé bìkan tó gbé ọkọ̀ ojú omi ó padà gbé wọn lọ yóò wá lọ borí wọn tì síbi ìgbẹ́ bí wọ́n bá sọ̀kalẹ̀ sí ìrànlọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ tó máa gbé ibẹ̀ ni ó di ibùgbé wọn tẹ́yìn bá lọ gbébì kan àdúrà yìí yẹn lè ṣe mẹ́ nígbà náà bá ti ń lọ tẹ́yìn wọn sọ lọ àdúrà àbí ìbá dẹ́gbẹ́ bẹ́ẹ̀ kàn yẹn lè ṣàdúrà yẹn pé ìwọ ọlọ́run ọba anzilni. ìwọ ọlọ́run ọba sọ mí kalẹ̀ síbi ààyè ìsọ̀kalẹ̀ tó ti fàlùbáríkà sí ní kò sọ̀mí kalẹ̀ sí. wàá ń sàkóyè olùrànlẹ́ so gbólóhùn yìí ọ àìgbé wà á ń ta khairul munzili ìwọ ọlọ́run ọba rẹ bẹ́ẹ̀ pé olóore nẹ́sẹ̀ pé olóore gbogbo ẹni máa ń sọ̀rọ̀ kalẹ̀ sí nìkan ìwọ olóore ju wọn lọ tó dẹ́ẹ̀ bá ń lọ gbé bì kan bẹ́ẹ̀ bá ṣerú àdúrà yìí ọmọ oúnjẹ kéèyàn ọba àlùbáríkà pàdé ibi tí bẹ́ẹ̀ bá ń lọ gbé òṣìṣẹ́ ọlọ́run ọba nígbà tó fẹ́ kúrò ní Mẹ́kà tó fẹ́ máa lọ sí Màdínà ọlọ́run ọba sọ fún un sọ́tún ìsọ̀rọ̀ àyà eighty ọlọ́run ní pé wà kó lè rọ́bì bí àdìgíl ní ìfúnikàlà sílẹ̀ wà rí ní mọ́kúrọ́jà sílẹ̀. àdúrà àdọ́lọ́run ọba ní kánẹ bí ohun tọrọ ń tiẹ̀ orí pé ìwọ ọlọ́run ọba àdìgíl ní. ibi tí mo fẹ́ lọ kó sí ìwọ ọlọ́run ọba ibùkó sí òdodo ní kọ́lọ́njú ó jẹ fún mi bó o ti mú mi jáde kú ònú lẹ́yìn ìmújáde mi kọ́ máa jẹ́ ìmújáde ti òdodo kọ́ máa ti jẹ́ pé irọ́ ni ó ti fẹ́ jẹ́ yìí ṣùgbọ́n ìlọ́wọ́ máa ní kálí ìjà sọ́ra mọ̀tọ́ ọ̀làdúrà ni ṣùgbọ́n tí mú ìlọ́wọ́ máa ní kó ni pé ibi tí ń lọ sọ̀kalẹ̀ sí ìkọ́ra wọn fi ní àyè àlùbáríkà. ọ̀rọ̀ ìwà ń ta kẹ́rin ìlú àdúrà lọ́lọ́run bá ní kí nú wo ṣe nìyẹn ikọ́ lọ́wọ́ bó sọ̀ kalẹ̀ sí ààyè tó jẹ́ ààyè àlùbáríkà ikọ́ lọ́wọ́ bá lọ́ba tí wọ́n ọlọ́run ọba ní gbogbo ohun tá ṣàlàyé fún wa látòkè fi délẹ̀ yìí tá a sọ fún wa nípa àwọn èèyàn nù bí ọlọ́run ọba ti pa wọ́n rẹ́ ọlọ́run ọba ní ó ń bẹ nínú àwọn nǹkan tá a sọ ìlà àyà àti àmì ọlọ́run ọba làwọn ọlọ́run bá ti ṣe kálí bá àti ọlọ́run ọba àwọn ọlọ́run bá ti ṣe bẹ́ẹ̀ tí pa ọlọ́run bá pa wọ́n rẹ́ ọlọ́run bá fẹ́ ká dáhùn mọ̀ ní ọlọ́run ọba wa ní wàyínkùnà lábùkù tẹ̀lé àwọn afọ́ńtẹ́pì wọ́n ní ọlọ́run ọba ni àwọn ọlọ́run ọba ò dájúdájú àwọn ọlọ́run ọba kúnná làmùgbẹ̀yìn ọlọ́run ní àwọn ọlọ́run ọba ọba tí ń tẹ̀sì ní wa a máa ń tẹ̀sì ẹrú wa ni àwọn èèyàn wa á tẹ̀sì wọn á wà ló jíṣẹ́ tiwọn ọlọ́run ọba kápá gbogbo wa mọ̀nà láì ní ó tiwa ṣùgbọ́n ọlọ́run ọba yóò wá tẹ̀sì wa yóò ló jíṣẹ́ tiwa yóò tẹ̀sì wa yóò ráwọn tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ àwọn tí ó bá wá gbọ́ ọlọ́mọ wa fi sábà bí ìlú àti ìfìyà jẹ wọn tó látara bẹ́ẹ̀ ọlọ́mọ bá ní wà ní kúrúnà àlàmú. ọlọ́ni àwọn ọlọ́mọ bá ààyè ààgbò lẹ ẹni tí máa gbìdánwó ọmọ èèyàn tá a máa wò pé ṣé tá a bá náà tá a bá fi òdodo hàn ìjẹ́ ó gbà bí ò ní gbà gbogbo ẹni máa bẹ lórílẹ̀ ayé ọ̀gọ̀ rẹ ti bẹ́ẹ̀ lọ́rọ́ bá máa jẹ́ kó mọ̀ òdodo tí ò sì ní tẹ̀lé ọlọ́mọ àwọn ọmọ ti bẹ́ẹ̀ gbàdé wà á tẹ̀lé tí wọn yóò wà tó alẹ́ tó sí ọlọ́run bá kọ́lọ́mọ́ jẹ́ alẹ́ tó sí yàrá náà. ń ṣáná mi bàdé kọ́rọ́nà àkọ́rí. Lẹ́yìn wá náà, ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, ó ti sọ̀rọ̀ nípa àwọn èèyàn núhù. Ọlọ́run ọba fi omi, ọlọ́run ọba fi pa wọ́n rẹ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá fẹ́ ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n tún jẹ́ àwọn míì táwọn náà tún wá tẹ́gbẹ́ àwọn náà tún jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n tún wá pe àwọn èèyàn wọn ìtàn ẹlẹ́ẹ̀kejì nìyí nínú sọ́ọ̀tù mùmínú ọlọ́run túmọ̀ àṣà àná àwọn ọlọ́run ọba àwa gbé dìde mi ń bá dì ní lẹ́yìn àwọn èèyàn yìí ọlọ́run ní àgbẹ̀ kọ́nán àkọ́rí ọlọ́run ọba ní àgbẹ̀ àwọn generation míì lẹ́yìn àwọn èèyàn núwù ọlọ́run ní àgbẹ̀ àwọn èèyàn generation míì ọlọ́run ní àgbẹ̀ wọn dìde lẹ́yìn èèyàn núwù àwọn tó ń jẹ́ àwọn àfa wọ́n ń gbà yìí pé lẹ́yìn núwù ànẹ́bí ọlọ́run ọba tó wà ní údù àwọn èèyàn rẹ̀ ní áádùn wọ́n ní ọlọ́run ọba mú wá ní ibuhamu ibi mubuhamu lọ̀rọ̀ náà àwọn wo la gbé dìde àwọn kan gbà pé àwọn èèyàn húdù la gbé dìde pẹ̀lú àwọn la gbé dìde lẹ́yìn àwọn èèyàn núhù àwọn kan gbàgbé ọ̀rọ̀ tá a bẹ́ẹ̀ máa sọ yìí àwọn èèyàn sọ́ọ̀lì hù ní ìwé tí wọ́n gbàgbé àwọn èèyàn sọ́ọ̀lì ní pété abáǹkà lọ síwájú ọlọ́run ọba sọ níbẹ̀ yìí pé ìgbà tó ń fẹ́ pa àwọn èèyàn yìí rẹ́ nínú àyà forty one bẹ́ẹ̀ lọ́ni ta àkàdá kí wọ́n sọ é àtù ọlọ́run ní ariwo la pamọ́ wọn àwọn afáwa ni pé àwọn èèyàn húdù ní atẹ́gùn làmì pa wọn rẹ́ àwọn èèyàn ti sọ́ọ́lìwù bẹ́ẹ̀ àwọn èèyàn samud àwọn áàdù atẹ́gùn làmì pa wọn rẹ́ àwọn èèyàn samud àwọn láfẹ́ ariwo tàbí kí màlákà ò jágbe mọ́ wọn àwọn láfẹ́ ariwo parẹ́ so ẹgbẹ́ bá yẹ sọ̀rọ̀ ariwo mìíràn ilé káwọn afọ òpin sọ́nà méjì bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ inú sátò inú sátò akọ ọlọ́wọ́ bá sọ bí oṣù pa inú sátò akọ ọlọ́ni wà á máa sàmúdù ọlọ́ni pa máa Olùkú bí tọ̀gíyà. Ọlọ́ni àwọn èèyàn sọ́ọ́líhù nígbà tá a fẹ́ pa wọ́n rẹ́. Ọlọ́ni ariwo tó lágbára láti pa wọn rẹ akànnì kí màláka ò jágbe mọ́ wọn sì gbé tuntun wa wọn sì parẹ́ bẹ́ẹ̀ kálukú bí wọn dúró sí náà wọn dúró sí pẹ̀lú jágbe màláka ẹ̀ka lè pa wọn rẹ tiwọn. ọmọ àádùn fáwọn oníkó bèrè kọ̀ọ̀bá ilé àtìyá. ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn áádù nígbà tá a ọlọ́ni àníkọ́fẹ́ láàrin nǹkan tó jẹ́ bí òru méje ọlọ́ni òru méje wọ́n tamani àti àyíyàn tó yẹ pé ọ̀sán dẹ̀jẹ̀ mẹ́jọ ọlọ́mà àníkọ́fẹ́ so látara bẹ́ẹ̀ àwọn apá àgbà yìí pé tá a bá ní ká wò wípé àwọn tó jẹ́ àwọn èèyàn tó wẹ̀ jí padà lúù padà tẹ̀mí pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ó padà kú àyẹn padà bẹ̀rẹ̀ sí tún jẹ́ pé lẹ́yìn ìgbà tí núhù lọ tán àwọn yẹn tún wá gún tún ṣe ti nǹkan àwọn tí núhù fi lẹ̀ àwọn tẹ́wọ̀n àná ọkọ̀ ojú omi ẹ̀rí àwọn ti rí òdodo ó rí pé òdodo yẹn wọ́n máa ṣe kí ni o wọ́n máa sọ fáwọn ọmọ wọn àwọn yẹn jẹ́ ni ọlọ́run ọba lọ wọ́n jẹ́ ni ọlọ́run ọba lọ ṣùgbọ́n bàdàn bá tún yá àṣetọ́nù òtún ráyè wọlé tílẹ̀ bá ti ń bàjẹ́ ọlọ́run ọba máa ń àná ọlọ́dì àwọn yẹn wọ́n kọ́ nígbàgbọ́ wọ́n nígbàgbọ́ bàtà yá èso ọkọ̀ tó máa ni àyàwó tó ń kó lójú ọ̀nà ìgbàgbọ́ ọba tó ń kó lójú ọ̀nà ìgbàgbọ́ tó bí ayé tí wọ́n bàjẹ́ nìyẹn sọ́nà bá ní ànábì sàlám ní ànábì ìgbẹ̀yìn ayé ọba bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ ọlọ́run ṣe náà náà ní ìfọ̀hámà so látara bẹ́ẹ̀ àwọn tó gbàgbé údù ní tó pé àwọn ẹni wọ́n ẹ̀dí àwọn áàdùlọ́ ọlọ́run bá bí ó pa wọ́n rẹ́ pé kí ó jẹ́ pé kápẹ́pẹ́ àwọn èèyàn sọ ní ọlọ́run fẹ́ sàlàyé wọn fún wa náà. ọlọ́run ní fàárùsálínà fi im rọ̀súlán mínú. ọlọ́run ní àwa aránṣẹ́ lọ sọ́dọ̀ wọn bọ́lá ti máa ń ṣe àrùsálà ń gbà mí ọlọ́run ní pé wàárùsálínà ilé im ọlọ́run bá lè lo ìlànà bẹ́ẹ̀ nínú kùránì táwọn ọlọ́run bá lè wàárùsálínà fi im ẹni aránṣẹ́ lọ́sọ́dọ̀ wọn náà lọ́sọ́dọ̀ àti fí àti ìlà méjì kúrò ní mọ́mọ́ wa ọlọ́ni aránṣẹ́ lọ́sọ́dọ̀ wọn rọ̀ṣúlámínìbù adọ́lọ́ba máa ń ṣe nìyẹn ìránṣẹ́ àtàrà wọn ọlọ́ba máa ń yọ torí àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ènìyàn ọlọ́ba ti sọ́ọ̀nì wọn tó bá fẹ́ yọ ránṣẹ́ inú fámìlì tó ga jù lọ́wọ́ láti máa yọ yóò sì rí jẹ́ ó jára àwọn èèyàn yẹn torí pé tó bá lọ yọ ìrànṣẹ́ lọ́dẹ́lì kankan wá tó kàn jáyó jù ní ìlú tó kàn dé tó lè ní ìrànṣẹ́ lọ́wọ́ bá rán sí wọ́n ní ìrànṣẹ́ kí ni ìwọ́dọ̀ jáyó jù bóòrò kí máa jẹ́ ìrànṣẹ́ nínú wọn ò ní gbà fún so wọn ò ní gbà fún so ọlọ́wọ́n bọ́ wa ní pé ìrànlẹ́dẹ́ ọ̀bà yọ ọlọ́ba ní mínìkù láàrin wọn náà ni tọ́wọ́ bá lè fẹ́ yàn ìrànṣẹ́ ọlọ́run bó ti jẹ́ kí ìrànṣẹ́ yẹn ó ti máa bá wọn exist bọ̀ kó ti máa bá wọn gbé bọ̀ kó ti máa bá wọn live bọ̀ kó jọ máa gbé bọ̀ sọdọ́ba ti jọ ń gbé bọ̀ ìmọ̀ gbé bọ̀ wọn ó ti wá máa rí àwọn àwà gidi lára òṣìṣẹ́ ẹ̀dẹ́gbẹ́ àwọn tó ti fẹ́ máa sọ pé ah èyí lẹ́ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó bá dúró pé ẹ̀rí ti jẹ́ báyìí wọ́n máa ní ah, èèyàn burúkú ní báyìí tọ́lọ́ bá máa ń jẹ́ kó rí bẹ́ẹ̀ fún àwọn tó yẹ pé wọ́n ti ṣáájú kó lè bá àmọ́ pé àwọn tọ́lọ́ bá yan àtàrà wọn náà lọ́ba ti yọ àwọn èèyàn náà أن اعبدوا الله ما لكم من إله غيره ọlọ́run ní iṣẹ́ tó náà jẹ́ ni pé ẹjọ́ sì fọlọ́run ọba máa làkún mi ní ìlà ìǹgẹ́ ìròyìn kò sí ọlọ́run ọba kankan tẹ́ ẹ ní tó yàtọ̀ sọlọ́run iṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba kò yàtọ̀ síra wọn lórí ìgbà kan náà ń jíṣẹ́ náà. afala tàtàkùn. òun náà sọ pé ìgbà afẹ́ náà ni pé ẹ páyọ̀ ọlọ́run kò sára bí ọlọ́run ọba tí ó wà tí ò ní lọ́bẹ̀ páyọ̀ náà òṣìṣẹ́ ọlọ́run ọba kò sí ojúbà dé báwọn èèyàn sọ ẹ̀ẹ̀mẹta ní àwọn àyà tí ó kà lẹ́rìí ìtẹ́kùlọ̀ ẹ̀ páyọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ so àwọn tó jẹ́ àwọn ẹ̀nàbí ọlọ́run ọba wọ́n èé pílẹ̀ pé ẹ̀páyà ọlọ́run ẹ̀páyà yẹn ọlọ́run so àwọn ìsábà pílẹ̀ náà. ọ̀kọ́ láyé mi kọ́ mi irú ọ̀rọ̀ táwọn tó ṣáájú wọn lọ náà ń sọ làwọn náà tún sọ ọ̀rọ̀ ni àwọn jẹ̀mọ́ kan wà fún tẹ́sí gbàgbé àwọn jẹ̀mọ́ náà àwọn ni àwọn ẹni ńlá àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n wá máa ń sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni yẹpẹrẹ ọ̀rọ̀ ni àwọn ẹni ńlá nínú àwọn èèyàn rẹ̀ àlẹ́bí náà káfàrú tí wọ́n jẹ́ ẹni tó jẹ́ kèfèrí náà. wàkàzàbù bílíkọ̀ ìlú àfihàn. ọlọ́run ní àwọn náà wò pé a. Ah, ìpàdé ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìámà ọ̀rọ̀ ni kájíjábù bìlì kọ́ ilẹ̀ àkẹ́rà wọ́n rò pé kò sí díjálì kìámà àwọn èèyàn eléyìí wọ́n gbàgbé kò sí díjálì kìámà ọlọ́mọ asọ́rẹ́ fún wa bíi náà wọ́n ní kò sí nǹkan méjì ni wọ́n ní wọ́n pe ànábì ọlọ́mọ ọba náà bá wọn wọ́n ní kò ní Ọlọ́run ní àwọn tó sọ̀rọ̀ yìí ọlọ́run ní àtìrọ́fúnná ń fílí àyà ti dùnìyà. Ọlọ́run ọba ní a ṣe ìdẹ̀kùn fún wọn. Àní àmì ọ̀hún. Ọlọ́run ní a ṣe ìdẹ̀kùn fún wọn. Fílí àyà ti dùnìyà. Àwọn tá a ṣe ìdẹ̀kùn fún lórílẹ̀ ayé ni ni wọ́n jẹ́. Àwọn ẹni ńlá ni wọ́n pé bí wọ́n ti lówó lọ́wọ́ àwọn ti pé owó nìkan nílé ayé àwọn ti pé ọ̀la nìkan nílé ayé ẹ bá ti lówó lọ òun nìkan lẹ́nu ọba fẹ́ràn jù láyé látara bẹ́ẹ̀ wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà náà. Màárá ìlà bàṣàrùn mìtìlókun. Ọlọ́ọ̀ba ni alákọ̀ọ́kọ́ tí àwọn náà kọ́kọ́ sọ náà ni pé ẹ wo ànẹ́bí ọlọ́run ọba rán sí yìí kò yẹ kẹ́ ẹ gbàrà náà bí ọlọ́run báṣàrù mẹsìlùkù èèyàn bí yín náà ló náà ẹ̀kẹ́ yín náà wò pé èèyàn bí yín ni kéjẹ náà lè gbàrà náà bí ọlọ́run tẹ́lẹ̀ kó bá yá náà bí ọlọ́run kò yẹ kó jẹ́ èèyàn bí yín wọ́n gbà lákàyè wọn láàmú tó káwọn gbà máa kí lákàyè wọn lè bá dorí kodò wọ́n gbà láàmú náà. yàkúlù mi máa ta òlù nà mí. wọ́n ní bí wọ́n dẹ̀ wá jẹ́ kó bá bẹ́ jẹ́ èèyàn gan-an special yẹn lọ́yẹ kó jẹ́ ó yẹ fẹ́ pé oúnjẹ tó wọ́n máa jẹ kò ní jẹ́ ló oúnjẹ tí bẹ́ẹ̀ wọ́n máa bá gbóúnjẹ tiẹ̀ wá láti sẹ́mà yìí sòdí so àwọn náà wọ́n ti sọ pé bá tún máa ń gbóúnjẹ wà máa ń gbé tí mu wá àwọn oníjà ah, ìwọ ìṣe sáwà oúnjẹ tí jẹ sí báwọn jẹ náà tó mú yàtọ̀ àmú náà ọ̀rọ̀ ni tí wá ń sọ ah, ah, tó

bọ́ọ̀lù ẹni pé ẹ̀ ló ti jẹ tí ọmọ ẹjọ́ oúnjẹ jẹ oúnjẹ jẹ ó kó lóko tiẹ̀ lọ́dọ̀ tí ọmọ ẹjẹ kò kó máa lọ jà kò yẹ ọlọ́mọ máa náà ni máa ń ní ń ṣe ni kẹlẹ́ kí yóò máa náà torí bá ń fẹ́ yóò máa náà gbogbo dẹ́yìn wàá máa pariwo pé nǹkan bá ń ṣe ìwọ òjíṣẹ́ ọ̀njẹ. wọ́n ní òjíṣẹ́ tí ń jẹ nínú gẹ́gẹ́ àwọn náà ń bẹ̀. wọ́n ní o tó ń mu nínú kàtà mú bẹ̀. kò yẹ kó máa mu nínú kàtà mú kò yẹ kó máa jẹ nínú kàtà ń jẹ wọ́n sọ bẹ́ẹ̀ náà. wàlìnà àtọ́tún bẹ́ṣọ̀rọ̀ ìlàkùn. àwọn eléyìí tún ní pé tí ẹ̀yin náà bá sọ̀rọ̀ yìí ẹ̀yin ọ̀lẹ́nu wa tẹ́ ẹ bá lọ tẹ̀lé abara mísílà kún tọ́jọ́ yìí abara bí yín lẹ́lọ́ tẹ̀ èèyàn lẹ́wọ́ tẹ̀lé ọ yẹ kí ẹ̀sán kí lọ́ba bá bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹlòmíì lọ́yẹ kú yá ẹtí ó spẹ̀ṣíà yàtọ̀ ẹ di ìgbà tó náà bóun rẹ tó wà spẹ̀ṣíà wá tẹ́ ẹ bá lọ tẹ̀lé abara bí yín hàn. Ìnákùn ìgbà làkọ̀ fèrú. Oríṣi ẹ̀yin nígbà tẹ̀ tẹ̀lé abara tó dàbí users ní ẹ̀ ẹ̀rí láyé wá nù ẹ̀rọ bí wọ́n ti ń sọ̀rọ̀ èyí kan náà mọ̀ àwọn tó ń sọ̀rọ̀ yìí àwọn tí làákà wọn pé ni wọ́n ọ̀gbẹ́ ní gbọ́rọ̀ kalẹ̀ fáwọn èèyàn nítorí pé kó lè ti àwọn èèyàn lọ́nà báyìí láti mọ́ta èèyàn lọ́nà náà. àyà ìdòkún ọ̀nàkùn ìdààmú ìwọ̀kùn tòǹtòrọ̀bà. sọ nǹkan méjì wọ́n kọ́ tako ànábì ọlọ́run ọba náà so ọ̀rọ̀ tí wọ́n ti dàgbà mẹ́bí ọlọ́run ọba ìdáná bí ọlọ́run ọba tí ó dọ́gba ọ̀ràn tí wọ́n ń sọ wọn ní wípé kí wọ́n nígbàgbọ́ sọ wọn kọ́ takò náà kí wọ́n wá nígbàgbọ́ síjọ́ gbèǹdé àlìkèámà wọ́n bá fẹ́ takò yẹn náà wọ́n wá ní kí ló ń gbèyìn sí àyẹ̀ yìí dùn. ṣé òun náà ṣé ó dẹ̀ ń promise yín ànákùn ìlà mi dùn wípé tẹ́ ẹ bá ti kú tán. ẹ̀yin ìyá àti ìsáájú lọ ni tẹ́ ẹ ti di yèpẹ̀ ẹ̀fọ́lẹ́ láwọn àbáyé tó ti kú ẹ̀ ní wọ́n ti di yèpẹ̀ ni tẹ́ ẹ ti kú tán tẹ́ ẹ ti di yèpẹ̀. tẹ́ ẹ yẹ pé àwọn kan nù yín àwọn kan inú wọn ti kú gbogbo egun ẹran ti kú lára wọn àwọn kan ti di yèpẹ̀ àwọn kan ti kú egun ẹran àwọn kan ti di yèpẹ̀ ẹran àwọn kan ti kú egun tẹ́gbẹ́ egun nìkan ló gbà lẹ́bàá lọ sí sáré wọn egun nìkan ló kù lára wọn àwọn kan ti di ìyẹ̀pẹ̀ wọn ti báyìí lọ. ṣé ìgbà náà á nà kó mọ̀ ó takò làǹkà wa sọ mi pé ẹ̀yin wọ́n wà mú yín jáde kú ò nínú ìyẹ̀pẹ̀ ẹ wo irọ́ náà ń pa fún yín pé wọ́n sọ pé gbàdé bá ti wá kú náà wọ́n á mú yín jáde kú òní ìyẹ̀pẹ̀ táwọn kan ti di ìyẹ̀pẹ̀ táwọn kan ti di egun àwọn ni kò rí bẹ́ẹ̀ irọ́ nípa náà ó ní wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n ní àyàtà wọ́n ní bàíd báúdà báúdà lè máa tó wà ní wọ́n ní ìjọ jìnà ní ìjọ jìnà ní fún nǹkan ìjọ promise yìí yẹn ibẹ̀ yóò tẹ̀lẹ̀ ó tako làkàyè pé impossible kò rọrùn pé ẹran tó ti já sẹ́yìn yẹn tó kéegun kẹ́nìkan ẹran yóò tún wá sọ́ndí padà àbáǹkẹ́ ló ti yí ẹsẹ̀ ọwọ́ ní gbogbo tó wá para pẹ̀lú tó wá dìde so ẹni bá dẹ̀ wò bẹ́ẹ̀ náà tí ẹ bá wò pẹ̀lú nǹkan dẹ̀ pẹ̀lú ojú báyìí lọ́wọ́ pé à kò lè ṣeé ṣe mọ́ wọ́n ní ó jìnnà ní tó sọ fún yẹn ò fi ṣe. wọ́n ní ẹ kò ṣeé ṣe náà mo rán ní kí gbèsè ayé àwọn. ìyá ìlà àyà tó rà tó níyà ní ní àyílá àyà náà dúnìyà wọ́n ní ilé ayé tá a wà yìí ilé ayé yìí àyàtúná ilé ayé tá a mọ̀ ilé ayé ni ìtẹ̀mí ilé ayé tá a mọ̀ gbé lọ nìyí ìtẹ̀mí ni gbogbo tó wà láyé ojú àyàtúná dúnìyà ìtẹ̀mí tá gbogbo tó wà láyé dáyé bóyá ti máa lọ nìyẹn kò sí kankan dín padà àpòjọ àdìkẹ́ kan ò sí wọ́n ní báyọ̀ ti máa lọ nìyẹn. nàmúùtù ráyà. wọ́n ní nàmúùtù ní pé yàmúùtù bàdù àwọn kan máa kú wàyà àyà bá so bí ayé ti máa lọ nìyẹn a máa padà ní sọdọ abá mi ti kú tá a bá ti pẹ́ díẹ̀ ọlọ́dún tá a padà wá sílé ayé àkọ́tún lọ sẹ́yìn kan wá níbi kú a máa a máa rotation ni bẹ́ẹ̀ náà ni mọ́tò wà láyà sẹ́yìn bá ti kú tó wá pẹ́ díẹ̀ ọlọ́run bó ti dá padà sí. sẹ́yìn bá ti pẹ́ díẹ̀ ọlọ́run tó pa ọlọ́run dàpọ̀ àti àdílé ayé ti máa rẹ̀ tẹ́lẹ̀ kọ́wọ́ sálì tí a mọ̀ kẹ́kẹ́ ní. àwọn kọ́ ọmọkùnrin àwọn kọ́ ọmọdélé ayé ni kò sí ẹ̀kan náà mẹ́ kí náà nọlé ayé kékeré wọ́n rà mẹ́rin mẹ́rin. láyé láwọ ò lè gbé àdìdé ó lè tẹ́lẹ̀ kẹ́kẹ́ dìde. àwọn ẹgbẹ́ yẹn kọ́ ọ̀sẹ́ni ẹ̀kan lọ́wọ́ dìde tó wọ́n takò rẹ̀.

ìjọ́dẹ̀ sọ yìí nìkan lọ́dọ̀ rẹ̀ ó ráìtì gan o pé à ah, ọ̀gá ní point wọ́n ní point ìjọ sọ nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run sọ máa bẹ wọ́n ní pé àwọn wọ́n ní kò sí ìgbèrè rotation ilé ayé ká máa kú ká máa ká máa tẹ̀mí ká máa kú ká máa tẹ̀mí wọ́n ní rotation ilé ayé pẹ̀lú ẹ̀ kan ń bímọ àwọn kan ń lọ àwọn kan ń bímọ àwọn kan ń lọ ìgbà ilé ayé ti wà nìyẹn so wọ́n ní kò sí ìgbèrè gan gbẹlẹgbẹlẹ ayé bá máa parẹ́ ni kò yẹ kẹ́nìkan kó máa bí mọ́mọ́ ọ̀gá náà ó kàn stọ́ọ̀pù ẹ̀ ni so ikú ló kù díẹ̀ lọ́wọ́ àti so kálukọ́ àyọ̀ àtẹ́ni dẹ́nà kan bí wọ́n lé ayé ẹ̀ dẹ́nìkan lọ so tẹ máa ń wo population yìí ẹgbẹ́ ẹ̀ ń pọ̀ sí náà ni. Ìgbà wọn lẹ́yìn ìdìbò àwọn ọ̀gbẹ́ni kò kù dáhùn dáhùn bó ti wọn yẹn náà. Ìníwá ilá rọ̀jò lóní sọ̀rọ̀ àlọ́mọ̀ ìkàbí bá. Wọ́n á gbé ọkùnrin náà ọ̀ẹ́gádùn bàjẹ́ lórí àwọn tí náà wọ́n bá núhù jẹ́ ó gbé ọ̀rọ̀ tá a ti sọ látàwọn olè mọ́ra àwọn èyí ètò ti ba núhù jẹ́ ni wípé wèrè ń bẹ lára rẹ o so ẹ̀jẹ̀ àwọn òwò náà wọ́n àgbẹ̀ eléyìí náà ó yẹ kí a bá òun náà jù pépé lẹ́wọ̀n àbájú ìbànújẹ́ ọlọ́run ọba jẹ́ àwọn ọgbẹ́ àwọn èèyàn yẹn ò ní gbàgbọ́ wọ́n kọ́ ń sọ wọ́n kọ́ ń dìbọ́ọ̀kì gbogbo àwọn nǹkan ló mú wá àwọn nǹkan ló mú wá fún wọn pé ànábí ọlọ́run bá wọn dìbọ́ọ̀kì ẹ̀sìn òòrè jẹ́ ànábí ọlọ́run ọ̀rọ̀ àdìkáàmù òṣẹlẹ̀ wọ́n ti nǹkan gbogbo àwọn nǹkan tó mú àyẹn so wọ́n á rò pé ìtọ́jú wá kù lẹ́yìn ẹ̀ ní pé ká parí bí bá ń sọ̀rọ̀ yẹn padà wọ́n rò pé ah, tinubu bá padà ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n máa ní pé wọ́n ní wèrè ìbẹ̀lá rẹ̀ tó tọ́ wèrè ìbẹ̀lá rẹ̀ tó so ìyá ló jẹ́ àwọn ọmọ pé kíláàbì bẹ́lẹ̀ jẹ́ wọn ní wọ́n ní ah, eh, adájọ́ ọbẹ̀ eléyìí ẹnìkan ní ìtàrọ̀ ọlọ́lá ìkẹ́ tó fẹ́ máa parọ́ mọ́ lọ́hùn ìdó ń gbé kalẹ̀ ni pé tó kó máa parọ́ mọ́ ni ó kàn irọ́ onírọ́ gidi ni ó fẹ́ máa fabricate irọ́ mọ́ tiẹ̀ ni kọ́ máa jẹun tó fẹ́ máa ti tiẹ̀. Wọ́n ní láéláé nánú wọ́n ní àwọn tí wọ́n ó àwọn olè nígbà tí ó ẹni bá ti ń parọ́ ń bọ́ lóhùn àwọn tí wọ́n olè nígbàgbọ́ tí ó ayọ̀ra àwọn lè pe àwa o àwọn onígbàgbọ́ ẹ̀yin lọ́wọ́ kún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ nígbàgbọ́ tí ẹni parọ́ mọ́ lóhùn so ọ̀gá ti fi tiwọn ni. ọ̀la rabbi sọ̀rọ̀ ní ìrì máa ka gàrú. ọlọ́ni àlọ́dé ọlọ́run ọba iná gbàdó náà pè wọ́n bíi núhù tó sùn ó sọ̀rọ̀ gbàdọ̀ sí oná wa sọ̀rọ̀ àdúrà olùgbìwọ̀ ọlọ́run ọba. ọ̀rọ̀ bí ìrìnzúrù ní èdè máa kàdà mú. ọlọ́run ọba ni ó tọrọ àdúrà gbèrò bí ìrìnzúrù ní èdè máa kàdà mú. ọlọ́run ràn mí lọ́wọ́ wọ́n ti pè mí lọ́rọ̀ òun náà rí pé kò sọgbọ́n mọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn yìí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n lórílẹ̀ ayé yìí wọ́n confuse àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ lórílẹ̀ ayé mo dà lórí ayé lónìí ọ̀pọ̀lọpọ̀ àmọ́ iye ọ̀lẹ làwọn dẹ́ bí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n lórí ayé lónìí ni wọ́n ti kọ̀ǹfì ni wọ́n ti sì lọ́nà pẹ̀lú àwọn ọ̀yìn kan tí wọ́n gbé lẹ̀ fún mi yẹn ó jẹ́ kó sì wọ́n lọ́nà làákà ọmọ yẹn tí wàá polúkú mùsùlùmí tí ẹ̀mọ́ tí ó ti má nípa ẹ̀sìn ọlọ́run kò jẹ́ tí ọlọ́run bó yẹ́ lómi mà so torí pé àwọn tí wọ́n mú ọ̀rọ̀ wọ́n ti wò pé gbogbo àwọn ọ̀rọ̀ ló jẹ́ pé àwọn afá àmọ́ sọ yí pé ìwọ tó yanjú dáadáa tó fẹ́ lọ gbé ìlú tí àwọn kèfèrí pín síbẹ̀ nítorí ṣe ìrẹni pé kí wọn náà gangan náà kó di kèfèrí gbogbo gbogbo tí ó kò bọ̀ náà ni wọ́n gbé síbẹ̀ tọ́ba níbi à ah, ìwọ jẹ́ àfa ọ̀bẹ yẹn sùnà ọ̀bẹ lọ gbé àárín àwọn ọ̀bẹ gbé ìná gangan nìgbésí ayé wọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ <laughs> ọ̀wá ní ah, ìmọ̀ ni ó bèrè <laughs> ìdúdọ́fẹ́ lọ́mọ gbénu ìdúdọ́ pọ́sibù ni gbé ìdúdọ́ rọrùn fún ọ ni gbé kí bá ní ìròyìn yòrò bá wá di ẹ̀fẹ̀ gbé gan yóò ti yòrò tán yóò ti fẹ́ ṣe kiri kọ́ ló ti pé lọ́jọ́ kò bá rẹ̀. ṣùgbọ́n àwọn tó wà lórí ilẹ̀ ayé ìdí wọn ní sáìlẹ̀ fọ́ mẹ́ẹ̀nìyàn lórí ilẹ̀ ayé ìdọ́mẹ̀yàn máa kà ìdọ́mẹ̀yàn máa wò ìdọ́mẹ̀yàn máa gbọ́ ìdọ́mẹ̀yàn máa rí ìdí òní jẹ́ kó ṣe tọ́lọ́run gbogbo adáǹṣe tọ́lọ́run yìí àkànṣe lágídí ni gbogbo dáhùn wò ìdí òní jẹ́ àṣetọ́lọ́run ni ìdáhùn gbọ́ ìdí àṣetọ́lọ́run ni ìgbẹ́dáhùn rí ìdí òní jẹ́ àṣetọ́lọ́run ni so bí àwọn yẹn ti sáyẹn lẹ́lẹ́lẹ́ nìyẹn so àwọn tó jẹ́ àwọn ànábí ọlọ́run ọba tó ń mọ́ pariwo ní wọ́n á pariwo pariwo wọ́n á rí pé ah tí ẹ bá wọlé ayé náà nìyẹn ó pé ah ah láti lè mélòó míì kó di ẹni tí ó mọ̀ ṣe tọ́lọ́run ọba dáadáa ó ṣòro so àwọn ànábí ọlọ́run ọba tó máa tó wá rí pé ọ̀rọ̀ ti dójú ẹ̀ àwọn èèyàn yìí wọ́n dà pé ọ̀rọ̀ wọn ti fẹ́ lágbá wọn ìwọ lọ́hùn. ọ̀nàrà bíi sùúrù ní ìbí wọn kàtàkùn. ní ìwọ lọ́hùn ọlọ́run ràn mí lọ́wọ́ nítorí pé wọ́n ti pè mí ló rán náà. ọ̀la á máa kọ́lì ilé láyé síbi ọ̀nà ọlọ́run ọba tí rẹ̀ ga ó wá sàlàyé fáná bí ọlọ́run ọba yìí ìwọ náà ó ṣe sùúrù ó ní kí ni o ọlọ́run ní kó ṣe sùúrù ọlọ́run ní kí ọlọ́run ọba yẹn ó ṣe I'm working mi àsìkò díẹ̀ ló kù layus bi wood àwọn tó ń sìn lọ́nà yẹn layus bi wood nana bìrì ó ní wọ́n padà wá di kíni o wọ́n padà jẹ́ ló ṣe gbà ká pé ọlọ́run bá sọ pé ó kù díẹ̀ lẹ́gbẹ́ àwọn èèyàn yóò padà wá di náà dì mí ẹjọ́ sábà máa ní ìgbẹ́jọ́ sí gbogbo ọgbọ́n tán láwọn gbọ́n tẹ́bí sí àwọn èèyàn lọ́nà ọlọ́run bá ń sọ pé wọ́n ń bọ̀ wá rẹ́ ẹni tí ó ṣe àbámọ̀ ọlọ́run bá wá gbàdúrà ànábì ọlọ́run báyìí náà náà. فأخذتهم الصيحة بالحق فجعلها غثاء ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa wípé ọlọ́run nípa ọlọ́run nípa àkàsùn tí mo mọ̀ sọ́yìn àtò ọlọ́run ọba ní ariwo lọ́sọ̀ọ́ máa pé ariwo ọlọ́run ní kí jìbìrì lò wá sílẹ̀ kó wá dé wá bá wọn wọn ni ọlọ́run bá kọ́ fi ilẹ̀ mì wọn náà lẹ́yìn ìgbà tó ọlọ́run fi ilẹ̀ mì wọn ilẹ̀ mì wọn ọlọ́run á ní kí jìbìrì lò pọn pípa wọn ẹ̀kan náà gbogbo wọn kú gbogbo àdéhùn nínú yẹn ọlọ́run ní àṣọ àtù ariwo ó gbá wọn mú bìlẹ̀ ákì àwọn afáàní pé bìlẹ̀ ádì òdédé ọlọ́run ni pẹ̀lú déédé ọlọ́run ọba ni pé ẹ ń bá ti sẹ́lẹ̀ ọ̀pọ̀ parẹ́ ni ọlọ́run ọba ni pẹ̀lú òdòdó tọ́lọ́run ọba máa ń tẹ̀lé ni pé a ti sọ pé kẹ́ ẹ ṣe kan báyìí ẹ wà á padà ṣe ọlọ́run ọba ní kí ni o di ariwo àtọ̀dọ̀ jìbìrì ọlọ́run ọba ní pé kí ó jẹ́ ìtọ́lẹ́ pé ó gbá wọn mú lẹ́ẹ̀kan náà. Ọlọ́run ọba ni nígbà tí ariwo náà gbá wọn mú ọlọ́run ní àwọn ọlọ́run ọba àwa wọ́n di gùsà aṣọ wọn di àwọn bí àwọn nǹkan tí máa tí ọtí àgbàrá bá ń rọ̀ gbogbo àwọn ẹgbẹ́ àgbàrá máa ń gbé káàkiri ọ̀rọ̀ ìbánisọ̀ wọn dìbò gùsà ni wọ́n ń pè ní àwọn nǹkan tí àgbàrá bá gbé àwọn ìdọ̀tí inú àgbàrá ọlọ́run ní aṣọ wọn di ìdọ̀tí inú àgbàrá wo òwúlò mọ́ lórílẹ̀ nìyẹn ọ̀rọ̀ ni aṣọ wọn di bí ìdọ̀tí má gbà ìdọ̀tí náà gínú rẹ̀ bí ìdọ̀tí má gbà ṣe ọ̀rọ̀ ni ajé kí wọ́n dà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni aṣọ wọn di ìdọ̀tí má gbà náà mú. fàbùrọ̀dá lílù kọ̀ọ̀mí sọ̀lìmí. ọlọ́run ní àwọ ọlọ́run ọba àti pàwọn eléyìn rẹ̀ tó lọ́wọ́ di wá pààyàn rẹ̀ ọlọ́run fàbùrọ̀dá ìyọ ọlọ́run ọba ìyọ ọlọ́run ọba. ìtẹ́bílé ọlọ́run ọba ìyẹ̀pẹ̀ aládọ́dọ̀ ọlọ́run ọba àbùkù ládọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ni yóò máa bẹ fún àwọn èèyàn náà tí wọ́n àwọn eléyìí ti parẹ́ lórí ìyá ọlọ́run ọba náà máa bẹ lórí wọn lọ títí ayérayé bá ti parẹ́ nìyẹn. so ìyá ọlọ́run ọba ò ní lórí wọn títí ayérayé ọlọ́run ọba yóò máa bẹ lórí wọn náà. أنشأنا من بعدهم قرونا آخرين ọlọ́run súnmọ́ àǹṣáàna ọlọ́run ní àwọn eléyìí bá tiwọn lọ wọ́n bá tiwọn lọ ọlọ́run àwọn ọlọ́run bá tún wá dá mímbáàdì ní lẹ́yìn àwọn eléyìí ọlọ́run ni àwa wa tún wọ́n gbé dìde ọlọ́run ọba gbé àwọn míì dìde lẹ́yìn àwọn èèyàn údù ọlọ́run gbé àwọn èèyàn sọ́ọ́lìwù ó gbé wọn dìde lẹ́yìn àwọn èèyàn sọ́ọ́lìwù ọlọ́run ọba gbé àwọn lúùtù wọ́n wà mẹ́fẹ́ ọlọ́run ọba gbé dìde àwọn ṣòhánbù àyù gbogbo àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ni àwa tún wá gbé dìde lẹ́yìn wọn kúrúnán àkọ́rí. ọlọ́ni àwọn èèyàn àwọn ikọ̀ èèyàn àwọn odidi àwọn ènìyàn míì ọlọ́ni àtúgbò wọn dìde generation míì àwọn generation sì ní ọlọ́ni àti wọn dìde náà. màá tàbí kò mí ní ọmọdé nàjàlá. ọlọ́run ní ọlọ́run ọba ń ṣàlàyé fún wa nínú àyà ìgbé tá a bá pààyàn rẹ̀ àbẹ́nìkan bá kú ọlọ́ni ìjọ kan àbí ẹnìkan ọlọ́run ọba ní kò lè kọjá jálà ìgbàdáadáa fún ọlọ́ni gbogbo wọn láti wọn nígbàgbọ́ ní kádàrà ọlọ́ni gbogbo òjọ kọ̀ọ̀kan tábàlà fẹ́ parẹ́ ìjọ tábàlà parẹ́ là ń parẹ́ ẹnì ẹnu wọn kọjá ìgbàdáadáa fún wọn rí sanni bí wọn bá sọ pé ìjọba ìlú ọ̀bọ pààyàn rẹ tí parẹ́ yẹn bá ti sọ̀kalẹ̀ táìbà rẹ̀ lọ́wọ́ olùpàá yín rẹ̀ iye náà ni máa jẹ ọlọ́ni kò sí ìjọ kan wọn tá fẹ́ parẹ́ tọ́wọ́ jẹ́ pé ìbàdàn fẹ́ parẹ́ àwọn ajé jẹ́ pé a ní ní òní àwọn àparẹ́ ọlọ́ni kò sẹ́yìn. ọlọ́ni wa máa ń yẹ sàkèrò ọlọ́ni àdàgbà pé àpáyọ̀ rẹ̀ lónìí káwọn ní ọ̀dọ̀ làkà parẹ́ ọlọ́ni kì í sọ̀tọ̀ wa ọlọ́ni kò sẹ́yìn kan ní wọn tá a dì tọ́ pé àwa wá pé káàbọ̀ òǹdílé rẹ̀ lọ́jọ́ kejì káwọn bá sọ pé a fẹ́ pa wọn rẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan tí ó bá ọlọ́run bó ní fi kankan lé kò sí gbogbo àwọn ànábì ọlọ́run yọ tó kù sọ́jú náà kábà sọ fún wa wípé ẹnìkan ó kó kú ọwá sàárà ikú ẹ̀ ee lórí àdìsí tó wá wípé ẹnì tó bá ṣe wípé ó bá ń ro mọ̀lẹ́bí pọ̀ ọba máa lọ́ra ẹ̀mí rẹ̀ àwọn wọn ni irọ́ rẹ̀ mi ó lọ́wọ́ ọ̀gẹ́ ìjọ́ lọ́wọ́ ló wọ́n pa náà ni wọ́n pa kiri bí ọlọ́rọ̀ ẹni ẹ̀ túmọ̀ sí méjì ni ìjọ́ lọ́wọ́ ló wọ́n pa inú kádà náà ni wọ́n pa. tó tó bá kàn wá jẹ́ pé ó bá kàn lo ìgbésí ayé kékeré yóò máa lójú rẹ̀ yóò àṣegun kan tó pọ̀ ọ̀tàn tọ́lọ́ba yóò ti kọ́lẹ̀ fún lórí ṣe so látara bẹ́ẹ̀ ìgbàgbọ́ wa náà ni pé lẹ́nìkan bá fún àsìkò rẹ̀ òun náà ló tó ìgbà àgbẹ̀yà ìwé yẹn bí àsìkò ọjọ́ ọlọ́jọ́ lọ kò sínú Islam ọjọ́ tiẹ̀ náà ló fi lọ táìmù rẹ̀ ló fi lọ náà. ọ̀rọ̀ ni àwọn ọ̀hún ọba àwa rán àwọn òjíṣẹ́ wa lẹ́yìn ìgbà náà ọlọ́ni àárẹ̀ wọn kátìrọ̀ wọ́n ń tẹ̀lera wọn one after another ọlọ́run ọba ní tí kan bá ti lọ ìmí ń dé àwọn òjíṣẹ́ wa ìgbà kọ̀ọ̀kan lẹ́nìkọ̀ọ̀kan ó lò ọ̀ ń tán àwọn kan yẹ nísìnyí rẹ̀ ọ̀ ń lọ lóbi kèmí àtẹ̀yìn náà nísìnyí ọlọ́ni aráwọ̀ òjíṣẹ́ wa ní ìtẹ̀lé tẹ̀lé ra wọn. Lama já ummatan rasuluna labu. Ọlọ́run ní àwọn tá a wá ránṣẹ́ sí kò sáwọn kan tá a ránṣẹ́ sí báyìí. Gbogbo àti ìránṣẹ́ ìjọ kan bá ti wá bá ìjọ kan báyìí. Kádàbù àwọn ìjọ yóò sọ pé onírọ̀ ni kò sí náà kò sí gbogbo tí a bá jọ pé táwọn kan bá ti báyìí táwọn ajíṣẹ́ báwọn èèyàn kan báyìí wọ́n ní ah, irọ́ ọlọ́pàá kò sẹ́ni ó pè wọn kò sẹ́ni ó pa anábí ọlọ́pàá rọ pẹ̀lú ẹ̀kọ́ tó wá jẹ́ pé anábí ọlọ́pàá kan wá dé wọ́n wá gbà fún wọ́n pè ní orọ́ ni anábí ọlọ́pàá yẹn wọ́n ṣẹ̀ wá borí wọn ni nínú kó borí wọn lásán fún ara rẹ̀ kọ́lọ̀ bó mọ̀ pa wọn rẹ̀ tàbí kọ́lọ̀ bó pa wọn rẹ̀ ọlọ́run ní àwa ń fi àwọn apá kan àwọn èèyàn àfi ń tẹ̀ láwọn apá kan àwọn kan ń kúrò lórílẹ̀ àwọn kan ń débẹ̀ àwọn kan ń kúrò lórílẹ̀ àwọn kan ń débẹ̀ ọlọ́run máa ń sọ fún wa bí nǹkan ti ń ṣẹlẹ̀ bọ̀. wọ́jà lìlà ni náà mú wa níta ti ẹ̀sìn sí lórí ààyè lẹ́lẹ́ta wà táwọn náà di ìtàn ọlọ́run ìbàjẹ́ àná àhàdí ìtàn wọn là ń ọlọ́run gbogbo ẹni náà tẹ ìwà ń dọ́lọ́run bí ń sọ̀rọ̀ ìbára àwọn náà bọ̀ wà dìtà àwọn kẹ́nà nígbà àṣẹ mi lẹ́yìn wa táwọn náà mọ̀ sọ̀rọ̀ ọlọ́run òun náà bá ń sọ fún àìkálẹ̀ bá fi ronú ni pé ọlọ́run ni aṣọ wọn di ìtàn aṣọ wọn di ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ àdìsàn náà aṣọ wọn dọ̀rọ̀ táwọn èèyàn ń sọ. àbọ̀dá nílì kọ́ùnmí là yóò yẹn ọlọ́run wa ní kí ni ọ bàbúùdà ọlọ́run wa ní ìyà ìyẹpẹrẹ làánú ọlọ́run ọba ìṣẹ́bílẹ̀ ọlọ́run ọba ó ti wá ń bẹ nìkan omi làánú. ọlọ́run èèyàn tó jẹ́ àwọn wá lórí ilẹ̀ ayé tí wò nígbà pọ̀ sọ́lọ́run lọ́wọ́ tó lórí ilẹ̀ ayé tó nígbà pọ̀ sọ́lọ́run ọba ah, ọlọ́run mẹ́fún àwọn ọ̀là ọlọ́run máa mẹ́fún àwọn àwọn kan ti ṣáájú wa àwọn kan nígbàgbọ́ àwọn kò nígbàgbọ́ ọlọ́run àwọn tí ò nígbàgbọ́ ni ọlọ́run ìfẹ́ ọlọ́run máa àwọn náà bá wà ń bẹ̀ lónìí àánú kù bẹ̀ èwo làwọn náà fẹ́ kọ́ ọmọ wà léwa lónìí ṣe ọlọ ọlọ́ọ̀ni àbí pé ọlọ́ọ̀ níta fẹ́ náà ni pé kọ́ lọ ọlọ́wọ́ bọ́ wọlé wà lónìí níta wa náà ni pé káwọn náà tẹ̀lé tọ́lọ́wọ́ bá ọlọ́jà lè tẹ̀lé tọ́lọ́wọ́ bá ọlọ́jà ọlọ́wọ́ lè wà léwa lónìí káwọn náà kóró ilé ayé lẹ́tẹ̀ àjẹ mùsùlùmí káde jẹ́ ní àjẹ́ náà pẹ̀lú ẹ̀ ìta bá gbèsè aláǹfààní sọ́n kálá wọn bẹ̀ hàmdi ṣẹlọ́ láyé ilá àtúbìkà wà tóbi lẹ́yìn náà. one, two, three, four, five, six, seven. Now, Bismillah. nígbà pẹ́ sọ sí àwọn tó

àlámọ̀rí nàìjíríà tó jẹ́ àlámọ̀rí pé bóyá àwọn kankan ṣẹlẹ̀ lórí orílẹ̀-èdè ìmọ̀dá àwọn mùsùlùmí bá ti pàdánù rẹ̀ lọ́dún tó lọ́ba sọ ìta bá ti pàdánù ẹ̀ á máa wà ní problem òun náà ni ẹni tí ó máa darí wa táà bá ti lónìí kan ti ń darí wa báyìí á ní problem so kálukú ni ó lè máa ṣe kí ni ó ní ṣe tiẹ̀ ìgbàjá darí bá wà àdarí ó láwọn èèyàn kan tí ń darí so ní tí wọ́n bá sọ fún abẹ́ ká máa ṣe òun náà láwọn èèyàn máa ṣe so ló fi jẹ́ pé àwọn mùsùlùmí kò sàdarí kò sí ẹ̀kan kò jẹ́ tí ò lè sọ̀rọ̀ so tí wọ́n bá bá wípé lọ́rọ̀ tó sọ gan-an yóò tún sọ ní so wọ́n lè lọ ọ̀nà ẹ̀ ló fẹ́ bá sọ wọ́n lè lọ ọ̀nà mọ́lé nínú kó tí wọ́n wá lórí òdòdó so látara bẹ́ẹ̀ wàhálà wà lórí wàhálà so nígbà bá ti wà báwọn ìjọ máa para tẹ̀lẹ̀ náà nìyẹn so tí àwọn àfà tí wọ́n bá jókòó lórí nǹkan kan wọ́n jókòó wọ́n dẹ̀ sọ fáwọn èèyàn wọ́n lè padà wá sọ tí ò ṣe fáwọn èèyàn òṣùwọ̀n táwọn èèyàn bá tẹ̀lé ọkọ̀ sí lóko lóko bẹ́ẹ̀ so ló jẹ́ pé ní àwọn ìlú kan wà tí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà lọ kọ́ bẹ́ẹ̀ tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lábáwọn bẹ́ẹ̀ wọ́n wá ń sọ pé nílùú yẹn tí ìjọba òun ni ó sọ fún ẹ pé kí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ tọ́ọ̀bà bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ o gbọ́dọ̀ jẹ́ kan mọ̀ ọ̀rọ̀ lórí àti sọ pé ó bẹ̀rẹ̀ àwẹ̀ wọn ò bí ọdá fọ́sọ́pọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ pé oró sùn ìjọba ní òkè nù ẹlẹ́gbẹ́ òsì ní jáde wípé òun ti kí ni òwúrọ̀ sùn àwọn tí àwọn tí ni lọ kan wípé ah mo ti rí lórílẹ̀ nàìjíríà lásán máa ń sọ̀rọ̀ oṣù gan wọ́n ilé àwọn fẹ́lẹ̀ bẹ̀rẹ̀ láti jẹta o àkábẹ̀rẹ̀ tí wọ́n lánàá o kìníkan ló wọn bẹ̀rẹ̀ òun òtí lóṣù tó mú o òye kìníkan nìkan òjò oṣù tó lórí gbogbo ẹni yókù gbà wẹ́ ẹ̀ láwẹ̀ yóò sọ bẹ́ẹ̀ yóò tún sọ bẹ́ẹ̀ so a ní kí ni àwọn àánú àwọn kálọ́ àti ọpẹ́ iṣu tó wájú jẹ́ pé iṣu tó kàn wá lọ so wàhálà yẹn kò lè sọ ọ̀bà tó fẹ́ kẹ́ á wà lọ́ńdà tó fẹ́ àwọn tí wọ́n jẹ́ wọ́n kọ́ recognize olórí olórí wa lè mọ̀ wọ́n àrùn yóò mọ̀ pé nǹkan kan wà rẹ̀ pé recognize olórí yẹn yóò jẹ́ kó jẹ́ wípé àwọn èèyàn ó sùn mọ́ olórí yóò fẹ́ gbọ́ nǹkan sí olórí fẹ́ sọ pé àwọn kan wà rẹ̀ lórí náà kò mọ́ra bẹ́ẹ̀ pé wọ́n sọ pé bóun náà ti ṣe kìnnì olóbi rọrùn báyọ̀ gbé nìṣẹ́ ọ̀rọ̀ oṣù papọ̀ nìkan ipá papọ̀ gan ọ̀rọ̀ abákan ni wọ́n papọ̀ ni kíkọ́ yẹn sì gbọ́ra wọn yé ìwà akọ́ dòrí pé ókè ẹ̀ mọ́bàdàn ni wọ́n sọ fún wa wípé a ti rí oṣù àwọn àwọn gbòkè ìmọ̀bàdàn ní sinadà máa bá di róṣù àwọn tí wọ́n jọ́lẹ̀ gan tẹ́tẹ́lẹ́ yìí pé ta róṣù o àtàrí o ìjọ tá a bẹ̀rẹ̀ àwọn ìjọba àwọn ọgbẹ́ wọn lè bá sọ pé ìjọ tá a bẹ̀rẹ̀ ni àtàrí àtàrí kò sí léyìn nínú àkọọ́lẹ̀ kankan yé àwọn sábà wa jókòó rí pé ìjọ tá a bẹ̀rẹ̀ ni ẹgbẹ́ kan sọ fún wa rí pé tí Saudi bá ti rí oṣù ẹgbẹ́ ni sinadà òun ni á bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ̀gbẹ́ kò ní sí problem gangan tí Saudi bá ti róṣù o á bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ̀gbẹ́ owó nà ìgbẹ́ nígbà tẹ́gbẹ́ àgbo ò ní rẹ́díò ọ́ tí oṣù bá ti wá láti ibi tí mo ti máa ń rí oṣù o ẹ̀ẹ́dì tí màá sọ̀rọ̀ tí màá bá yín sọ̀rọ̀ tí màá sì róṣù màá bá yín sọ̀rọ̀ tẹ̀gbẹ́ kí ni ọ̀rọ̀ abẹ́ ṣùgbọ́n kí ni ọ̀mọdé òdo lọ́dọ̀ pé ìjọba ìlà kàtàm ìjọba ìlà gbà rẹ̀ eléyìí ó kú díẹ̀ káàtó ó tún ẹni sí máa lẹ́tí bàbá wáyé lọ́wọ́ ṣẹ̀kẹ́ àwọn àdìjọ́ àwọn ẹgbẹ́ sàwọ́dí mà sọ́kọ́ àwọn ti róṣù lọ́sàn-án àwọn ẹgbẹ́ sàwọ́dí ti róṣù láàjọ sọ lẹ́tẹ̀lẹ̀ tó gbọ́ bá ti wá mú sàwọ́dí ò ti róṣù sàwọ́dí róṣù yẹn ò ti kàwá ti kọ́ nǹkan tó ní kíkà ṣe kọ́ so níbẹ̀ náà ló jẹ́ pé àtàrà ìfá àwọn èèyàn yìí pé ok èmi ti gbọ́dọ̀ pé àwọn ilé tí mọ́jọ́ lẹ́lẹ̀ á lè tẹ̀lé wọn ẹni tó bá yẹ pé ó bá máa rọ́ṣù látẹ̀lé ọ̀dà kí sọ̀tàn ò sọ yìí pé òun ti ní o òun ti rí kágbà yìí pé òun sì jẹ́ àmírù kan lẹ́gbẹ́ káṣẹ́ ìgbà ọ̀kẹ́ àmírù kan káfẹ́ gbọ́ oṣù lẹ́nu. bẹ́ẹ̀ tí màá tó jẹ́ àwọn àdọ́gbé kìnnì kan yàtọ̀ àdúrà tí sàrí dúró ṣe ó ní àbúrò kìnnì kan àdúgbò máa bẹ̀rẹ̀ ara jáde kìnnì kan tó àbẹ̀dẹ̀ kúrò ẹ̀bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀. kárí òdúró sùn ní alẹ́ ẹjọ́ náà ni àtọ́rẹ̀ mi lódò tẹ̀lé sódò tara bẹ́ẹ̀ àní ìfọwọ́sowọ́pọ̀ lórí àwọn tó ń jẹ́ àwọn ọ̀gá wa tó ń jẹ́ àwọn olórí náà ló fà á tàwọn náà wọ́n sọ báwọn bẹ́ẹ̀ àlámọ̀rí o bá ti ṣe ni so kò á rọrùn bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ àwọn ilé ìgbésọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ kankan àwọn náà ìjọba adarí wájú kó làkọ̀ jẹ́rọ so èmi ni wọn a gbọ́dọ̀ tẹ̀lé wọn á tẹ̀lé wọn àwọn ọlọ́wọ́n bó bì àwọn náà àwọn bẹ̀rù ọlọ́wọ́n bá pé ọlọ́wọ́n bó bì wá o lórí àwọn so ìbílẹ̀ ọ̀nà ìdí àpótí wàhálà nìyẹn àwọn adé wa jẹ́ àpàdé má bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ anú ẹ̀sìn tí ẹ̀ lè jáde ìgbésì ìjọba nìkan ìjọba ẹ̀rí ọ̀dẹ̀ ìgbésẹ̀ ọ̀dẹ̀ tẹ́bàtẹ̀ wà jáde ìgbésẹ̀ ìjọba ẹni àmì ẹni ẹgbẹ́ majority èèyàn tó wà nílùú ó ti tẹ́kọ̀ọ́ ti ìgbésẹ̀ ìjọba yẹn kó ló ti gbé yóò dégbé wọn gbẹ̀jọba fún lọ́wọ́ ẹ̀ so a gbọ́dọ̀ mọ sọ gba lẹ́yìn ìjà dáadáa kó lè dáhùn àti àwọn kàtàkà ń ṣe ná ìgbàdá ni ni pé tá a mùsùlùmí tá bá mọ kàtà ń ṣe ọ̀tọ̀ ní iṣu fáwọn mùsùlùmí nǹkan kan lẹ́ẹ̀bọ̀ sínú ẹni fẹ́gbẹ́ ni mùsùlùmí lẹ́mí ìlú ten control ọwọ́ àwọn bá ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lẹ́mí ìtẹ́ wà lábẹ́ kèbèrí kan tó wà ní ìlú ẹ̀rẹ́ ẹ̀rẹ́ lórí ìlú ẹ̀ àdágbé ìwà sọ fún àwọn tó wà nínú yẹn pé ẹ di mùsùlùmí lẹ́gbẹ́ bẹ́ẹ̀ tí ọlọ́wọ́n bá àwọn ọ̀rẹ́ ẹni kò ẹ̀wọ́n mi ò dín ìyóra àwọn ọlọ́gbọ́n fẹ́ sọ pé ọ̀bẹ ìgbé ìjọba kò sí ìlú ọ̀tọ̀ lílé ìgbé afẹ́kẹ́ ẹ̀jú pépé ẹ̀tọ́ náà ọba ló gbọ́dọ̀ pèlè ìbílẹ̀ sẹ́gbẹ́lẹ́ ní ọ̀pá àfẹ́lẹ́ gbá ti máa dìbà ní gbogbo olùkọ́ kan náà gbé bí ẹ̀rọ náà kékeré ló wà ń bẹ̀ kékeré wọn wà lọ́gbà ọ̀nà wọn gbogbo kí ní agbára mùsùlùmí lẹ lórí ayé lónìí yẹn lórí àwọn ọgbọ́n bẹ́ẹ̀ dìde lórí rẹ́kọ̀tì wọn fún wa sẹ́gbẹ́ àwọn fẹ́ẹ́ sọ ọdún kan ní mùsùlùmí lórí ayé tó ó ṣòro. náà so ẹlẹ́ẹ̀kejì náà ok nípa pé ọlọ́run bá ń gbàgbé àwọn ọlọ́run bá ò kì gbàgbé àwọn àfáàní a gbọ́dọ̀ sọ pé ọlọ́run bá máa ń gbàgbé kò sínú ìròyìn gidi ọlọ́run ọba gbogbo ìròyìn ọlọ́run ọba ìròyìn tó yẹ ìròyìn tó pé ni kò sádìkú nù ìròyìn ọlọ́run tí ẹ bá ló ń gbàgbé nǹkan ìròyìn àdínkù ó ṣe gbàgbé àtọmọgbà lọ́bì kálágún mẹ́wàá ìṣẹ̀lẹ̀ sọ́gbó gbàgbé omi pé ìròyìn àdínkù nìyẹn lọ́dọ̀ wé o ṣe lè gbàgbé ẹ̀yẹ rẹ̀ yóò ìròyìn àdínkù ní kọ́lọ̀ ńlọ́lọ́ bá gbàgbé lọ́lọ́wọ́ bá gan owó àmọ́ nǹkan méjì lọ́lọ́ bá máa ń ṣe tí ọlọ́run ọba bá fẹ́ múròyìn ní ìwà ìtẹ́yìn kan bá ṣe ọlọ́run bá máa ń ṣe ní pé irú nǹkan tó ṣe yìí o àwọn àwọn agbésẹ́gbẹ̀ ara wọn ọlọ́run bá gbé nǹkan tẹ́ni yẹn ṣe yóò gbé sẹ́gbẹ̀ ara wọn ní pé àwọn mìíràn rí pé yòókọ́ di wú náà lọ wọ́n ń tọ́lọ́hún ọba jẹ wàhùn àkọ́ di wù so ọ̀dọ́ táwọn ń tọ́lọ́hún ọba yọ̀ọ́ gẹ̀ ọ̀rọ̀ nǹkan àwọn eléyìí kí ní gbàjẹ́ ọ̀rọ̀ nǹkan náà wọ́n ń tàwọn náà jẹ kí ní ẹ̀bùn kọ́bà ọlọ́mọ fi jẹ̀gẹ́ dé ọlọ́mọ àwọn òkè ìròyìn tí wọ́n ní ìròyìn títí wọn yẹn aburú ló jẹ́ fáwọn ọlọ́mọ ní pé ìròyìn yẹn ò jẹ́ aburú pọ́lọ́ ìtẹ́jẹ́ yóò jẹ́ aburú pọ́lọ́ níbẹ̀ yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe ẹgbẹ́ ni òfin ìfọ̀gbọ́n àbí èmi gangan tó wo yìí mo gbẹ́jọ́ ọ̀nà ẹlẹ́yìn pé wọ́n fi gbogbo ẹ̀yin pé ọ̀fẹ́ máa tẹ̀mí jẹ́ àbí ẹ̀yà kájọ máa wò ọlọ́ọ̀bá máa ń ṣe mímú kọ́ bá láti ra bá bàbá wa mú ìròyìn tọ́lọ́run yóò jẹ ìròyìn kàmá ìròyìn tẹ́ni ẹni yóò jẹ́ kí ni o àléébù fún ṣe tọ́lọ́ ọ̀bọ ní sálẹ̀ tọ́lọ́ba tó máa ṣe nìyẹn ó gbàgbé wa láyé àwa náà wá gbàgbé rẹ̀ lọ́run tó kílẹ̀ ní sinmi rẹ̀ tó ìjọba àjọ yẹn tó bá wà lọ gbàgbé ìgbà ìgbàgbé rẹ̀ èyàn á mọ èyàn ka mọ kàkà tí ó tààrà kà wà bẹ́ẹ̀ mo pikiri wuli o wà yẹn ṣùgbọ́n kò lè kí ni o kò ká àwọn tó bá jùlù náà ọlọ́run bọ̀ yà sí wọn nìyẹn ibi kan ẹ mọ̀ lọ tì ẹ mọ̀ lójoojúmọ́ ó yẹn ni so ń sọ́dọ̀ mú ọ̀rọ̀ wa tóbi tóbi bí ara wọn bá wọn

nàlá ìrọ̀lá mi tọ́nà bàbá bẹ́ẹ̀ pa àwọn èèyàn rẹ̀ àwọn kan wà tí wọ́n gbà fáwọn ànábì ọlọ́run tí ó fi èmi jù so ọlọ́run bá máa ń dá àwọn yọ kó láàárín àwọn tó ṣe pé wọn ọgbà gbàdá máa fẹ́ pa wọn rẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ ti nú òfojúmọ̀ pé àwọn tó ṣẹ́kù nù bàdá wa ṣẹ́kù yẹn àwọn kọ́ ni wọ́n bá hùd ṣe àwọn àrọmọdọ́mọ rọmọdọ́ tẹ́ ọ lè lọ́pẹ́ nìkan tó wà láàárín lúù eh, àti hùd nìsín ó lè kọjá five hundred and six hundred and something years tó o lè kọjá bẹ́ẹ̀ àwọn àrọ́mọdọ́mọ wọn yẹn ẹgbẹ́ ní ti báyìí àwọn ni wọn ó tún wá jẹ́ pé o ní údù dé bá ní àyè táwọn yóò tún máa tún máa rìn káàkiri wọ́n tún máa àrọ́ ọmọdọ́mọ yẹn wọ́n lè mọ ẹgbẹ́ bí tí nùú sọ̀kalẹ̀ sí báyìí àwọn kan wọ́n ti travel kó bẹ́ẹ̀ wọ́n ti lọ sí ibòmíì àwọn ilé ìrìn ìfẹ́ wọn ti lọ bòmíì ọlọ́wọ́n àgbé àwọn torí pé káwọ́mù lọ́lọ́wọ́ bá sọ ń káwọ́mù lọ́lọ́wọ́ bá sọ bàtà làwọn bá mú àwọn èèyàn nú tó pa wọn rẹ táwọn èèyàn dúró síbì kan tí wọn bá dúró bí wọn ti ń bí ọ̀nà ti gbogbo àwọn ọmọ yẹn náà ń kúrò níbẹ̀ yẹn wọn lọ ẹ̀jí sí ibò mi àwọn kan tó wà lọ ẹ̀jí sí ibò mi àwọn ni wọ́n jẹ́ àwọn èèyàn udu ṣé pé àwọn èèyàn udu yẹn nìyí ìdí tá a fi mọ̀ pé àwọn ẹ̀jí sí ibò mi ni pé bàbá bá fẹ́ máa sọ̀rọ̀ wọn ó ní àwọn ni wọ́n á jẹ́ alágbára jùlọ nílẹ̀ ayé gbogbo olùtí wọn bá wọ̀ ònà wìn ó gbé ìkànnì àwọn ọmọ núwù làwọn àwọn náà wàá lọ gbọ́ síbi kan wọ́n á dádúró mbẹ́ bẹ́ẹ̀ bàbá bàbá wọn kúrò ilé olú ọjọ́ kan wọ́n á dádúró mbẹ́ ó wá ní gbogbo àwọn eh, onídàájọ́ wọn bímọ ẹ lọ wọ́n á pọ̀ sí wọ́n á tẹ̀dọ̀ sáàyè kan gbogbo àwọn ọmọ inú yòókù tó wá kú káàkiri gbogbo agbègbè àwọn náà yàn ní pé àwọn ní world power alágbára ìyẹn náà wà nù kan ló jẹ wọn lójú pé kò sẹ́ńdà lè bàjẹ́ dà lè ṣẹ́kẹ́ni so àwọn nìkan tí wọ́n bá bẹ̀ á pa gbogbo wọn rẹ́ orí ìgbé àwọn nìkan lọ́wọ́ bá dà parẹ́ orí ìlú wọn àwọn míì tí wọ́n yẹ̀ sí sìn bómi àwọn ṣẹ́kẹ́ni àwọn tó wà. Só levar levanta. náà alábìyà bẹ̀rẹ̀ mi alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ tán bẹ́ẹ̀ náà ni pé wọ́n sọ fún wa pé ìtàn tó ṣẹlẹ̀ lálẹ́sẹ̀ sálàm òun náà ni pé ẹnìkan rárá lálẹ́sẹ̀ sálàm àníbi sọ pé kí wọ́n sọ pé ó ní máa kú ó wá dijọ́ kejì ènìyàn wà kú mọ́ ó wá sọ pé ọlọ́wọ́ tí wọ́n rẹ́ jù sáré wíwá pé ó ti sa iṣẹ́ eré kan ní ó kó kú àwọn kan báyẹn àwọn àfọ́ òní faramọ́ kò ní fìdí múlẹ̀ tó ní kó ti tako nǹkan tó wá jẹ́ asilúẹ̀sì gangan so lára àwọn kan dáhùn fáwọn pé kò ní tí ìgbà ẹnìkan bá ti dé sọ́dọ̀ bá fún àwọn èèyàn ní ìrò yóò kó bẹ̀ tí ó sì lè jì bẹ̀. àwọn tó náà bá lè fún ní ìrò òun ni àwọn tó ń jáwọn màláìka tí ó tún wá rí bọ́lá wọn bá tún wá ṣe nǹkan míì ẹ̀rí wà fẹ́lẹ̀ yìí ṣùgbọ́n àwọn tó wà lórí ayé lọ́gọ́ fún ẹni lóògbé òkè nìkan wà bọ́lá wọn bá lọ́wọ́ àwọn pé wà ní ọ̀dọ̀ ọlọ́run bá ní ọlọ́run máa jẹ́ kí àwọn ọmọ àlámọ̀rí tí ó ṣẹlẹ̀ ìsọmọ ọmọkùnrin láwọn ọlọ́run ọdún ìkàmẹ́ bá ṣẹlẹ̀ ọlọ́run máa ń sọ fún ẹ pé òun ṣe kí ni o ọba tó tóbi ni jù wọn lọ so èyí nìkan ló fìdí múlẹ̀ bẹ̀ pé àwọn ànábí ọlọ́run bá ọlọ́run bá fún wọn nílò pé wọn kàn ṣẹlẹ̀ sẹ́ nìkan so kò wá padà wá ṣẹlẹ̀ sí i àdúgbò àwọn ànábí ọlọ́run bó ṣẹlẹ̀ pé ọlọ́run máa fún nílò pé lágbájá báyìí ẹ̀yẹ tí ó bá yẹ kó bá kàn rán gìdá kan tẹ̀lé kankan wọlé dànù bíi tí ó jẹ́ ló ṣe pàtàkì wọn ni lágbájá báyìí ó kù kábàámọ̀ ẹ̀dọ́ lọ́nà ìsọ́bọ̀ ìṣẹ́ rẹ̀ pé yóò kù òun náà ni ẹ̀dọ́ jẹ́ pé ọba àwọn Paris nígbà tó sọ́lọ́ bá fi lẹ́tà ránṣẹ́ sí so ó ní láti fa lẹ́tà nàìjíríà ó wá ránṣẹ́ sí ọ̀fẹ́ jẹ́ ẹni tó fi jẹ olórí ní Yaman wípé kó lọ láti lọ bá nàbí kó lọ pa nàbí àbí àtọ́ wípé ẹ̀sọ́ pé ọ̀rẹ́ tí ó rán ilẹ̀ ilẹ̀ ìgbàdíjọba ẹ̀ tó tó o máa kú ọlọ́mọdé fún onílù bẹ́ẹ̀ ó sì kú ọmọ yẹn ti pa tó lè yòrò ọ̀nà bàbẹ̀ tí a máa fún ní òpẹ́ nìkan ó kú yẹn kò sábà sí nù tí ẹ̀kọ́ bá ṣe pé ó bá kàn rẹ̀ ń dì dàtàn kò sínú ìgbà tó wọn bá máa ránṣẹ́ sí àwọn ọ̀fẹ́ pọ́njá àwọn ọ̀nàbí ọ̀la sòsò ìjọba bá kàn mọ̀ tí wọ́n fẹ́ lo ogun náà ọlọ́ba máa fi hàn ànábì pé àwọn èèyàn kò kò ní sọ pé wọ́n kú lójú ogun tó ó dùn fún wọn náà ìbéèrè kejì náà béèrè náà ni pé nípa wáàsí àbísàlẹ̀ fáwọn èèyàn náà àdìsẹ́ wáàsí kọ́ ló lè bet organization ló ṣe pàtàkì jù wáàsí tá à ń ṣe yìí bá a ti ń ṣe yìí organization rẹ̀ wà òkè ẹ̀dídẹ́ ni èmi bẹ́ẹ̀ mi ti máa ṣe nìyí so bàtí bẹ́ẹ̀ máa ti ṣe bẹ́ẹ̀ náà ni organization yẹ kó wà kíni yẹ kó wà òkè jù báyìí lọ àwọn tó yẹ kó ṣe yẹ kó ṣe organization yẹ kó wà òkè jù báyìí lọ wọ́n tẹ̀lé àwọn facilities náà fi lè ṣe so káàrọ̀ bí àrọ̀mọ́dá àwọn náà sì ráyè mi kéékùn ọ̀fẹ́ tí ẹgbẹ́ rẹ̀ bí gbẹ́gbẹ́ àwọn ẹlòmíì náà kàn pé gbẹ́mí náà ti máa ń jáde lẹ́kí máa dẹ́nu ẹlòmíì kan pé ẹ̀jẹ̀ kan jẹ́ wọ́n kí sáré fẹ́ láì lọ sí kankan bì kan ó di bí aago mẹ́ta àbọ̀ kó tó dé ẹgbẹ́ kó wá tó nǹkan tó yẹ kó wá ṣe kí ni tó máa lọ wá pẹ́ dé tó náà dẹ̀ láwọn àlámọ́ ìsọ́bi so èèyàn bá àwọn akẹ́kọ̀ọ́ àwọn committed náà fẹ́ ṣe nǹkan so àwọn yẹn ni wọ́n gbé ni wọ́n mú dání tó fi jẹ́ pé kíkí ní ìrọ̀rùn so nísìnyí àti sọ pé mo fẹ́ mójútó máìkì mo fẹ́ mójútó kíní kan ìyẹn bá wọn dá sí ìjọba yanjú ẹ̀ sí wọn bá wọn máìkì kankan wá kí náà wà kí sáà ti sọ̀rọ̀ kí n ti wá sí kí n kó bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ìgbé dẹ́yìn àwọn ọ̀fẹ́ máa dá sí yẹn nǹkan mìíràn bẹ́ẹ̀ ti tẹ̀kọ̀ jù sọ̀rọ̀ àbẹ̀ dẹ́yìn bá láwọn kan tó wà kọ̀mítẹ́ tí wọ́n fẹ́ ṣe àwọn nǹkan wọ̀nyí kò sí ni ẹ bá fẹ́ ṣe nǹkan kan tó jẹ́ wáàsì yóò na ní àwọn kan kọ̀ọ̀kan bí owó bí nǹkan kan bí ìwọ bí àsìkò bí gbogbo ẹ̀ sọ ló fi jẹ́ pé táwọn àwọn tó wà kọ̀mítẹ́ tí wọ́n ṣètò ẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lẹ́yìn ká ṣe wáàsì tí ẹ bá ní àwọn àti wáàtì ẹdún fi ń ṣe ìrànlọ́wọ́ fún ẹ tó bẹ́ẹ̀ ti wáàtì náà ni wọ́n ló máa mọ̀ sí ni ibi ń ṣe náà ni ó máa mọ̀ sí àwọn yóò máa béèrè béèrè yóò máa mọ̀ sí náà ni ṣòro máa jáde kú fún yẹn nígbèsè ayé yẹn náà ni yóò dẹ̀ máa jáde kú fáwọn ènìyàn bá sọ̀rọ̀ náà yóò dẹ̀ máa fọ ẹ̀mí oníwáàtì náà yóò máa fẹ̀mí ẹnì kọ̀ọ̀kan náà ìṣòkòrò bá kó sànù wa ètò jẹ́ pàtàkì bẹ́ẹ̀ tèmi ni pé wọ́n jẹ́ kó yí àwọn wá gba Islam pé ó ọmọ sẹ́yìn pé ọmọ yẹn kú pé nígbà tó bá fẹ́ padà ti gbà sílámù àwọn pé àwọn èèyàn tó ń fẹ́ lọ mú ìsìlámù bá ní pé tí wọ́n bá kú pé wọ́n ní fẹ́ dá wọn lóhùn pé wọ́n sọ pé ó jẹ́ ọlọ́run bẹ ọlọ́run wa pé ọmọ yẹn jí tí ìwà nukádà ọlọ́run àṣé ìtàn yẹn kọ́kọ́ fìdí múlẹ̀ ní tí ìwà nukádà ọlọ́run pé ọmọ yẹn máa kú tó máa jí àti sára mu jí sára òṣìṣẹ́ ọlọ́run. alábẹ́ ọ̀bàrà mi ìtàn yẹn wẹ̀ jí ṣùgbọ́n ó kọ́kọ́ kí lórí mo ti kọ́kọ́ wà iná ó wẹ̀ jí sí iná tó fi èmi bẹ́ẹ̀. So ọlọ́run ọba ló ṣẹlẹ̀ sí ní ní àbíkanná àwọn sọ̀hábà òṣìṣẹ́ ọlọ́run ọba ti kú tán kó ló ṣẹlẹ̀ so olórin ilẹ̀ jù lórí ẹ̀mí mi òṣìṣẹ́ ọlọ́run ọba ti kú tán kó ló ṣẹlẹ̀ olórin ilẹ̀ jù kí ni òṣìṣẹ́ ọlọ́run ọba ló ṣẹlẹ̀ sí so yẹ lórí ilẹ̀ jù lórí ẹ̀mí mi pé obìnrin kan wá tọ́mọ rẹ̀ kú tọ́lọ́run ọba dẹ̀ gbàdúrà tọ́lọ́run ọba dẹ̀ jí ọmọ yẹn padà so ọlọ́run ọba ní kọ́mọ yẹn ó padà sẹ̀mí padà so ìtọ́rọ̀ so kíkú tó wá kú so ó bẹ̀rẹ̀ sí banújẹ́ lórí ọmọ yẹn ó ti bẹ̀ lọ́hùn ọlọ́ba ti gbàdúrà rẹ̀ wọ́n gbà fọmọ yẹn ti padà ti padà so kíkú tó wá kú o bóyá kò tí wá kú dán ni o àwọn sábà gbà pé ọmọ ẹ ti kú lórí ẹ̀sìn gbogbo ọmọ àwọn ti kú ó dẹ̀ bẹ̀ lọ́hùn ọlọ́ba ti gbàdúrà rẹ̀ ṣùgbọ́n yorùbá náà ti sọ fẹ́ràn ló ṣàdúrà sókè ẹni ti báyìí láyé àwọn sọ ábà ni so tí bá bára lọ kàn ní tí mo ti kà bẹ́ẹ̀ nítorí ilẹ̀ jù ní ìsinmi pé àmì àti sáà náà ti ṣàdúrà òun lórí ilẹ̀ jù pé àmì ti ló ṣàdúrà fún láyé àwọn sọ̀rọ̀ àbàlù ṣẹlẹ̀ so lára gbígbàdúrà ní tọ́lọ́mọ́ dé gbàdúrà ó sì gba Islam gbàna náà so ọlọ́ ara. Thank you sàlárẹ̀ ọ̀la mi kájẹm Christmas àwọn afáfin sọ́nà méjì ń bẹ̀ kò sẹ́ẹ̀rì kankan gbàgbọ́ pẹ́pẹ́ ẹ̀rí nìyí má jẹun jẹun nǹkan tó dáa jù náà ni pé kéèyàn má jẹun tí wàhálà bá ti ń tẹ̀lẹ̀ báwọn bẹ́ẹ̀ torí pé nǹkan táwọn afá gbà ní pé ọdún tí wọ́n ń ṣe wọ́n so pọ̀ mọ́ ọ̀nà ẹ̀bọ́dé ìrọ́dẹ̀ tó wọ́n àmẹ́lẹ́ pé kò sódodo nínú ẹ̀ so tó wẹ́ ọ̀rọ̀ ọba sọ di ẹ̀tọ́ fún akájọ oúnjẹ Christian tí ó sì rìn rẹ̀ kájẹ ní anytime àtọ́dún wọn àgbàtí ìsọdún wọn ṣùgbọ́n tẹ́lá àwọn àbábí kọ ni pé ọdún tí wọ́n ń ṣe yìí o pé wọ́n àtàṣe mọ́ iṣẹ́ bọ́kàn ni tẹ́gbẹ́ bọ́bá ni níbi ọlọ́ni kéèyàn jẹ oúnjẹ àwọn kírísítẹ́nì sì máa ọwọ́ ajẹ́ pé wọ́n ń fi ẹbọ ọwọ́ ni òun bẹ́ẹ̀ tẹ́bọ̀ àmì jẹjẹ náà nìyẹn sókè ẹ̀fọ́n bá bá tú yẹn lẹ́pẹ̀ kéèyàn ò ṣe kankan tí àárọ̀ bá débẹ̀ débi nǹkan tó ní kéèyàn ṣe yẹn èyí ò ní padà sí kí ni o èyí ò ní padà jẹ náà nìyẹn nǹkan náà àwọn afá kan gbà pé kàmọ̀ ọdún tí wọn bẹ́ẹ̀ ti ronú ẹ̀ nìyẹn ọkàn yìí ti ṣe bẹ́ẹ̀ so ọlọ́run ti tú alẹ́ fi ká jẹun jẹ wọn kéèyàn jẹ tẹ́lẹ̀ bá lẹ́nu ti ń jẹ kó mọ̀ bù kó ṣe ń jẹun báyìí èso ni wọ́n ní ká gbọ́dọ̀ jẹ sáàtì ẹni tí yóò jẹ náà kó mọ̀ bù fẹ́ tí ẹni tí yóò jẹ agbàpọ̀ wà àfdọ̀ tó ikú ló súnmọ́ ìbẹ̀rù ọlọ́run so ọdún yẹn ìgbàgbọ́ téèyàn ní sí náà ní ké ẹbọ ni alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́gẹ̀ẹ́jì ni ké ẹ̀rí òsì bá kẹsàn-án máa kí àwọn kèfèrí nígbà ọdún wọn kí wọ́n kú ọdún ẹ̀rí òsì lẹ̀ ẹ̀rí tó wà náà ní pé ọlọ́run bá rí àwọn tó ń jẹ́ àwọn Yẹhudi nínú Mọ̀dínà tí wọ́n gbá àwẹ̀ wọ́n gbá àwẹ̀ àwẹ̀ tí wọ́n gbà wọ́n gbá àwẹ̀ tó yẹ pé wọ́n sọ pé àwẹ̀ táwọn gbà yìí o àwẹ̀ àṣùrọ̀ àwọn làwọn gbà àwẹ̀ ọjọ́ kẹwàá nínú Muharram òní wọ́n gbà wọ́n á ní kí ló dé fi gbà àwẹ̀ wọ́n ní fi torí pé ọjọ́ lọ́wọ́ pé ọlọ́run bá la Musa ọ̀rẹ́ lọ́jọ́ àwọn fi gbà àwẹ̀ yẹn àlejò pé àwa sí Musa jù wọn lọ kò kí wọn àlejò kí wọn fi wọn ẹmọ kú àṣọrọ ẹkú ọdún ẹkọ àwọn ọlẹ́tọ̀ sí musa jù wọn lọ àwọn ọlẹ́tọ̀ pé ká máa gbà àwọn yẹn jù wọn lọ sẹ́kọ́ bá yéwé nǹkan kàn wá ni so ìyẹn náà mo bá wọn ṣe mọ̀ tí ọba ti kàn wá á fi wọn lẹ̀ àní nìkan kí wọn rárá so pé ká bàa lọ máa bọ́ sínú. ìyàwó kan èyí tí lágbára yẹn àwọn kan tó ń sọ pé ẹ bí lágbára yìí pé bí ń sọ̀rọ̀ pé jẹ́ pé kí èèyàn máa ṣe jù bẹ́ẹ̀ lọ. sàlámù ọ̀rọ̀ mi àwọn tó ń jẹ́ àwọn àfa tí wọ́n fẹ́ gbọ́rọ̀ kan yé nínú ẹ̀sìn nínú tẹ̀síìrì àwọn kan dáa kólẹ̀ yìí tó yẹ kó fìdí múlẹ̀ ọ̀nà àwọn lọ. àwọn ọ̀rẹ́ nǹkan tẹ̀síìrì náà nìyí kéé tí wọ́n kàn nǹkan tẹ̀síìrì wọ́n mú wa àdìsánilẹ́sẹ̀ sálàmù wọ́n wà ọ̀tí àwọn sọ̀ábà tí wọ́n bá nẹ́bí sàtọ́làm ẹ̀dís kí ni wọ́n gbọ́yé agbára tọ́lọ̀ ọba ń sọ níbẹ̀ yẹn ọ̀rọ̀ wọn bá ní pé ẹfẹ́ méjì ẹfẹ́ mẹ́ta ẹfẹ́ mẹ́rin tẹ́ ẹ bá mọ̀ kí sagbára ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ wípé à ń la tàbílù ẹ lè ṣe déédéé ẹ̀mí tí mo sagbára bẹ́ẹ̀ ní ìtura ọlọ́run wá ní pé kẹ́ ẹ fẹ́ ẹyọkan ṣoṣo àyẹ̀wò àwọn nígbè kọ́ sẹ́ni tó lè ṣe déédéé ọlọ́run bá lè zọ́mí kan náà yàgò àgbọ̀n láti tẹ̀síwú àǹtà àdínú ọlọ́run ẹ̀ lágbára àti lè ṣe déédéé àwọn ògbé ilé gbọ́dọ̀ máa bí bá ń gbé ẹ̀yọ kan ọlọ́run máa fẹ́ káwọn èèyàn fẹ́ ẹlẹ́yìn ó ti dọ̀rọ̀ ọlọ́run bá nù bí bí ọgọ́lọ́ ọ̀bọ mọ̀rọ̀ sọ nìyẹn ọlọ́run bá ká bá gbọ́dọ̀ gbogbo yẹn gbé ẹ̀yọ kan ní kọ́ fẹ́ kí ló dé ọ̀rọ̀ ọlọ́run máa gbé kọ́ máa dààmú àwọn yẹn ní dandan ẹyọ kan láyọ kó sọ ní dandan wípé kẹ́lì kọ̀ọ̀kan ọbẹ̀ yóò sọ pé ẹ̀fẹ́ méjì ọbẹ̀ mẹ́ta gbogbo wa gbàgbé ẹnìyẹn kọ́ ọbẹ̀ gbàgbé wọn kan wà sí déédéé nìyẹn tó wà bẹ́ẹ̀ nù tí wà bẹ́ẹ̀ nù ọlífẹ́ ọ̀rọ̀ ọlọ́run tó wà lókè méjì mẹ́ta mẹ́rin olùyọ́ gbàgbé àwọn kan lè ṣe déédéé nìyẹn ọ̀rọ̀ tó yẹn ń sẹ́mi yẹn mo gbàgbé ọ̀rọ̀ yẹn ò ní túmọ̀ nìyẹn inú kó dọ̀rọ̀ ọlọ́run kó sọ pé ẹnìyẹn kò lè ṣe déédéé so kò yẹ kẹ́nìyàn kan fẹ́ méjì kò yẹ kẹ́nìyàn kan fẹ́ mẹ́rin so aláwọ̀ kọ́nu ẹlẹ́kejì ni pé nínú agbára tó bá máa ń fáwọn èèyàn láti lè fẹ́ obìnrin ọlọ́run bá fáwọn ọkùnrin kan lágbára jọyọ̀ kan lọ tí ò sí èméjì ń bẹ tẹ́gbẹ́ gbogbo ilé ayé náà ló máa bẹ̀ pé tẹ́gbẹ́ àwọn tẹ́ ń ṣe iná náà pé àwọn kan wà tẹ́ ń jẹ́ àwọn ọkùnrin tí wọ́n ní agbára ju obìnrin kan lọ. sọ́n bàbá sọ̀rọ̀ déédéé mi pé ọbẹ̀ fi àjà àwọn irin yẹn ọbẹ̀ fi nira kàn wọ́n níbi tí wọ́n ní abalẹ̀ lẹ́sẹ̀ tì í. àbẹ̀yẹ̀lẹ̀ kẹta wa ni pé tó máa ń sọ̀rọ̀ déédéé tọ́lọ́wọ́n bá ń sọ gẹ́gẹ́ àwọn afáàní déédéé tọ́lọ́wọ́n bá ń sọ náà ní ike déédéé ìfẹ́ fílmà habati ẹ̀ tó bẹ́ẹ̀ ìfẹ́ tẹ́ẹ̀mì sẹ́ni èèyàn méjì ọmọ yín gẹ́gẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ ọmọ méjì ra ẹ̀ kọ́ wa nífẹ̀ẹ́ wọn bá kankan náà kò tó bẹ́ẹ̀ èèyàn tó bẹ́ẹ̀ ṣé wàá nínú bímọ méjì nù bọ́lá ìrọ̀lẹ́ kan bímọ kan kí bẹ́ẹ̀ ló bá jẹyọ kan so ọmọ mẹ́ta ẹ̀yọ́ lé nífẹ̀ẹ́ wọn bá kankan náà ṣùgbọ́n bọ́ọ̀ bá ti wá nífẹ̀ẹ́ ọlọ́run ni ó wà máa rọ́jú ìdídù akrobuli tẹ̀kwà gbọ́nà ìfẹ́ tó lè ṣe déédéé yẹn nílòdọ́ ṣùgbọ́n tó bá fẹ́ tó bá fẹ́ mú Kùránì ìdání pélé pélé pélé náà máa má lè dàgbé ẹgbẹ́ ní sinmi mọ̀tẹ́ bàbá tí wọ́n mọ̀ yìí pé o ò ní lè máa pélé ní ìtòfojúmọ̀ yìí pé a ìfẹ́ kọ́ mọ́ bá wọ ná ẹgbẹ́ ní o ní máa pélé ní Kùránì Kùránì Kùránì yìí ẹgbẹ́ àwọn mẹ́ta ó fún wa ní Kùránì Kùránì kankan náà wọn á ní ọlọ́run ti sọ fún ẹ pé yóò lẹ́rẹ́ ẹ̀yọ̀ kan àbí fáwọn ẹrú ọwọ́ ọ̀tún so torí pé ẹrú ọwọ́ ọ̀tún ọlọ́run bá fẹ́ àyè lẹ̀ fún yàn kí ẹ̀ máa fẹ́ ẹrú ọwọ́ ọ̀tún o lè má ṣe déédéé láàrin wọn kò bẹ́lẹ̀ ní nǹkan tó pọ̀ jẹ́lẹ̀ kò bẹ́lẹ̀ ní nǹkan tó pọ̀ jẹ́lẹ̀ o lè má ṣe déédéé lọ́yà mọ́nu kí àyè lẹ́lẹ̀ kí ó dẹ́ wọ́n fẹ́ ẹrú ọwọ́ ọ̀tún ẹ gbọ́dọ̀ sọ pé déédéé ẹ wọ́n lẹ́nu kankan ò lè ṣe déédéé kò tán sọ kọ́ máa ń kọ́ nìyẹn. tó ń kílẹ̀ tó a ní ìsinmi ẹ̀ so àgbọ́dọ̀ a máa gbọ́ kúrò á ní yìí nǹkan ló máa ń sàyàn ni pé àwọn èèyàn kan wà lórílẹ̀ ayé so ti a gbọ́dọ̀ sọ̀rọ̀ fún díẹ̀ ẹlòmíràn bẹ́ẹ̀ pé yóò kàn gbé kúrò á ní Yorùbá yóò kàn máa fi ọdúró pé so bíkínì ti rí nìyí àwọn kan wà lẹ́gbẹ́ wọ́n kàn kàkùrà ní eléèbó wọ́n ti kàkùrà ní eléèbó báyìí semantically nìkan nìkan yóò máa òyìnbó yẹn yóò máa yóò máa kàn máa yí báyìí gbé ah, ó sì àwọn kan máa yí òyìnbó ọdún òyìnbó nìkan nìkan kan sọ pé kákan lè jẹ́ ti mílì díẹ̀ nínú kùránì tó kẹ́kọ̀ọ́ títẹ̀ sí ìkúlẹ̀ tí àwọn yẹn ti sọ tí wọ́n ti sọ lé lórí ọkàn ọ̀rọ̀ gé òyìnbó bẹ̀ nìkan lọ́fẹ́ gbọ́ yé ní àbá sọ̀rọ̀ kan ó lè túmọ̀ sáà mọ́ yé ọ̀rọ̀ àwọn afẹ́sìn náà wà sálàyé pé tí ibi ìsọ nìyí o ọ̀gbọ́dọ̀ túmọ̀ rẹ̀ báyìí o ọ̀gbọ́dọ̀ túmọ̀ rẹ̀ túmọ̀ rẹ̀ báyìí o. àìmọye ìkúrá ni àwọn yẹn ti kọ sóyìnbó náà tí wọ́n ti translate náà fáà ti port nẹ́mì níbi ìdún fi ń wá níbi ìdún níbi ìdún fi ń wá àìmọye kan láwọn ti sọ pé eléyìí kudie eléyìí kudie kudie. sọ́wọ́n ló fi jẹ́ pé kàmọ́ ibùdó sí dáńkà wọ́n rẹ̀ra wọn lọ́wọ́ ni ẹ̀yẹ́ ni sẹ́n eléyìí ò lè sọ̀nkan ló kú jẹ́ ńgbà kéde náà sọ̀nkan wọ́n rẹ̀ra wọn lọ́wọ́ ni ọlọ́run ní tí gbogbo àwọn tó wálé ayé láti wá gbẹ́sìn ọlọ́run dání kéde jẹ́ nìkan yóò jẹ́ authority ọlọ́run jẹ́ káwọn èèyàn ra wọn lọ́wọ́ tẹ́lẹ̀ bá fẹ́ ṣe mistake níbi ibi kan eléyìí ó tún àwọn yóò tún sọ jẹ́ ká tún tó so ìgbà tó máa ṣe wá bá sórí àdìsí ó kàn má dìsí wa ni pé ìdúná ti tú lọ yóò dá o àdìsí lè sọ pé ìkan lọ́dà mi so wọ́n ní òkú àṣùwọ́n kára wọn gan bí aṣẹ́rọ̀ láìláìlá àti